pélé wúrà ń dàgbóoru ẹ sì rí nǹkan kan ṣe sí àdúbí àrán ibi la ti ń pè yín. dáre kọ lélẹ̀. àà dáre kọ láìsá gbèdé èmi ni onílù pélé wúrà. onílù pélé wúrà. ọmọ ẹ̀ka mi mi kì í rí mo wá fòde èmi sálẹ̀ kí n bá lè rí ìrọ̀rí gbogbo àwọn tó bá wá dòde ọmọ ẹ wá dòde rú. ibi táyì náà ti ṣẹ̀ṣẹ̀ kú sẹ́nu ẹ bá ti fi sí ọ̀sán. èyí làkejì bá mi ti ń da bá mi sí àsíá. ṣé bọ́lá ọmọ èèyàn sá ni òní ní ọ̀nà pé kíran ni mi ọmọ líle èèyàn tó ti gbé sàsárí tó tó fi mọ kí sọ́sáwó dàgbà ìsánsà kún sàbá yìí ẹ̀jẹ̀ rẹ̀ ó ti bàlà ìsìn níjẹ́ wọ́n sì òkú rẹ̀ lẹ́ẹ̀kan ní fúnpá lórí wàhálà ìsá. tó ń bí mi pé òun á gba mọ́tò díẹ̀ ètò sí tí ó ṣe. bẹ́ẹ̀ni. sídìò ọkọ rẹ̀ mọ̀ gbọ́ mọ̀ mọ̀ mọ̀ mọ̀ kọ́kọ́ mi kọ́ sọ̀rọ̀ ayé rẹ lóde. ẹkún mẹ́ ẹ̀ka àlọ́ àlọ́ lẹ̀ ń pa èmi tó lọ ọkọ̀ kò sí ní ṣọ́ọ̀ṣì. ṣọ́ọ̀ṣì rè é là wọ́n yẹ owó. ó ń sun ẹ̀sẹ̀ sí mi. Hmm. tá a bá yà mí wọ́n fọlọ́gbọ̀rù wọ. èmi. bẹ́ẹ̀ náà sọ lórí pé mo rọkọ̀ kẹ́mi wà lọ́ọ́ rẹ̀ tá a pa. ìgbọ́ ayé kì í ṣe gbogbo àwọn ọbẹ̀ tí wọ́n gbádùn wèrè lélẹ́yìí. ọ wà á rẹni bá ṣọ̀tá mọ́ ó wá di kejì rẹ ọmọ kẹ́hìndé ó dá irú ìyá wo lẹ fẹ́ kí wọ́n mọ̀ pè mí. ìyá wọn náà nù. ṣùgbọ́n kíní ọkàn ló ń bà mí lè ru o. kíní kíní ọkàn ló ń bà mí lè ru o. kíní ọkàn. a ní nǹkan kan ṣo nǹkan kó ṣo. Oh, oh, oh, eh. ẹyọ kan ṣoṣo tí bàbá rẹ ọba tó mi mú àbàtìwọ́tọ̀ ọjọ́ mọ́ rẹ. Ah! ìwọ ìfọ́túnfẹ́ ọ̀gbà tó fẹ́ kú. ó yà

tí ọmọ ìyá méjì tó fi wá di ọ̀tá ara wọn tó yìí. tí nǹkan kan báyìí lè sọkọ mi tó bá gbọ́ iná ìní fọwọ́kàn ayé ní jẹ́bẹ̀. wọ́n yọ ti ẹ̀yìn méjèèjì mọ́lẹ́ ní kò sí ìka tí ó ṣẹlẹ̀. yóò ti ẹ̀mí mọ́lẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. ibi ọkọ̀ ẹ̀rọ kò lọ́kọ̀ ẹ̀rọ kò lọ́kọ̀ ẹ̀rọ kò lọ́kọ̀ ẹ̀rọ kí pele wúrà tán. ọlọ́run tẹ̀lé jẹ́ ká tọrọ fún wọn nídìí wa. ẹ jẹ́ ká kí wọn káàbí ṣe ètì múrímúrí ni wọ́n ná owó tẹ́ẹ̀ná mi tẹ́ẹ̀ná mi owó tẹ́ẹ̀ná mi torí màmá ẹ̀ máa ní sàárà ni. Oh, ṣe ní sẹ́là wọ́n sá mi débi pé ah, bóyá ni ní fi ah. ṣe orin yìí lẹ̀. ọmọ mi dà kí ló mu kí ló ṣẹlẹ̀. pélé wúrà irú kó olùpa pélé wúrà. èmi mo pa. ọ̀sẹ̀ ah, kí ọ̀sẹ̀ kí ọ̀sẹ̀ kí. ta mọ̀ wípé nínú ilé ìtura yìí ibẹ̀ ni wọ́n ti pa pélé wúrà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbà. àmì ìgbà wo.

Coming soon on Okiki Premium TV. Orí ní gbeni tá a fi dádé owó, orí ní gbeni tá a fi tẹ̀pá ìlẹ̀kẹ̀. Adífá fún Ọ̀rúnmìlà nígbà tí òun pẹ̀lú orí jọ ń ṣọ̀tẹ̀ ọjà. Orí gbà á, ó fi dá ọjà tiẹ̀ fún òyìnbó. Mo dájà tèmi láyé tí mo wá. Orí là mò ń là, orí mi là mò ń là. Orí là mò ń wò, orí là. bóyá wo bìrè sí mi lọ ẹsẹ̀ mi wo bìrè yà mí sí bóyá ń lọ dá lọ́rọ̀ lọ́lọ́ orí ló mọ̀ ọ́ torí níjẹ́ orí ń pè ní èmi lè rìṣà ń wò ògùn lọ́lọ́jọ́ kan bọ́jú bẹ́ẹ̀ni orí ẹni kan lọ́jọ́ ògbó bẹ́ẹ̀ kẹ́ orúkọ orí fọ́mù bàtà bàbá bọ́ọ̀lù orí mi gbẹ̀mí orí orí mi gbẹ̀mí dádì òwò ẹ̀yìn. orí ní gbẹ̀ni tá a fi dádì ọ̀la. orí ní gbẹ̀mí o. orí ní gbẹ̀mí o. orí làdí mú o. orí làdí mú mo gbórí mi mú o. ṣègbè lẹ́yìn mi o. kí lọ́ọ́ bá dán lára jẹ́. lọ́ọ́ pọ́sùn ẹjọ́ pọ̀.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 ọ̀nà lè kú rèé. Ah! bẹ́rù bá jọba èèyàn ní kù kan kájé kí gbòòrò gbé. mo ní kí ni bẹ́ẹ̀ di ọ̀rọ̀ yìí gan-an ẹ̀kọ́ ẹ̀ ṣàlàyé kankan fún mi. Ah! ètò yóò ń pọ̀ fún mi ìwọ nìkan nìfẹ́ ayé mi bó mo ṣe fẹ́ ṣe. ẹbí wọn ní òun àfẹlẹ mú ni ìbàjẹ́ òun abáfagbára mú ni ìnínílà. ohun tí mò ń gbáyé dúró ṣe gan ni. òǹbí ni wo yóò fọmọ rẹ fọkú ọ̀rọ̀ gbà. ààrẹ wà ní.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 alámọ́lá láyò. qui gbàgbọ́ gbogbo yìí. lémi ó pè ó pè madasi tó bá jẹ́ bíbí ṣe dùn ní òní dúró mọ́. ara lè yí ni ó. kí ni kí ni sùmọ́nù sọnù inú ìfòǹgbọ́ tí wọ́n ẹnu ìfò káàkiri. ta ta ta ta jọ òkú ẹlẹ́lẹ́yà sọwọ́ tọ́ ọjọ́ tá à ń tọ́ ta kó yé máa gbọ̀n bí adé tó kónú mi ẹ̀yin adẹ́jà gbogbo aláìnígbàgbọ́ yìí. Ah, ah, ọ̀rẹ́ wa irú ọ̀rọ̀ kàtìkàtì wo nù ṣé bá a ti ní o mẹ́nu kúrò nù ọ̀rọ̀ yìí sọ ní nǹkan mi tó tún fẹ́ gbà ni. mo ní mo fẹ́ gbà. má bàa mi báyà ah, kó mẹ́nu kó lórí ẹ o wọ́ òsì nǹkan tó mọ̀ jẹ́ sọ fún ẹ o ẹni tó bá ti kú ó ti kú ni èèyàn kan ṣo tó wọlẹ̀ ní gbogbo àgbáyé tí gbogbo àgbáyé mọ̀ ló ṣàbí ni o lẹ́yìn ló ṣàbí tó kù ìwọ tó jiyàn sóòótọ́ ni. irọ́ pátá. tó bá ń gbọ́ kúrò bẹ́ẹ̀ ná ilé ẹ̀ jìnnà ah. ọmọ kankan fọwọ́n kọ́ ọmọdé bá dé bi jìnnìjìnnì jìnnìjìnnì ó bò ni bàbá mi alápó tí ẹ̀mí tí ẹ̀mí lórí ìyeyè ọmọ agbórí ìyeyè ṣe bí ọba ọlọ́fà kan àtàtúgun bàbá mi bẹ́ẹ̀nbẹ́ dé pé ń dàn lọ́sàn-án dàn lóru táwọn ọmọ bíbí ojúlówó ẹ̀dẹ́ ilé bá pè bàbá mi ò dáhùn ibi tí ọba ti sílẹ̀ lèyẹn ti jiyàn kẹwọ́ ní kíni àti wọ́ọ́gọ̀ ń gọ̀ọ́sù àtẹ̀yé ìdìdà rẹ̀ tó bá ti di lóòrọ̀ ọ̀la ẹ tẹ̀lé nǹkan lọ́ọ́ bàbá mi wọlé sí hmm. alápótí ẹ̀mí ti ẹ̀mí lórí ìyeyè ọmọ agbórí ìyeyè ṣe bí ọba ẹ kọ́ ọkọ àwọn ọ̀bọ̀ lọ ń fi yé pé ó ní bá a ṣe pé bàbá mi ti dání lóhùn. omi olùmọ̀tàn ogo ogo fẹnu wọra. èmi wobi má fi nu mi mo mọ jẹ o ní gbogbo àgbáyé ẹnìkan ṣo tó wọlé tó wọlé tó jálágbára yóò ṣàbá gbogbo àkàlà ni lẹ́yìn yẹn àgbélẹ̀rọ lásán ni gbogbo kan tó ń sọ Ah. wo wo wo wo wo tó bá wá dé òwúrọ̀ la tó wá sọ yẹn o èmi ṣetán láti tẹ̀lé ẹ ṣùgbọ́n tí n bá wá débẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ṣo lè fa ta. ìsìn pé mi nìkan ta ìfẹ́ gbọ́n ìyàwó mi ta ìfẹ́ bàbá ìyàwó mi ta ìfẹ́ ìyá ìyàwó mi ta gbogbo ẹbí ìyàwó mi wọ́n fi ta. mo ya púpọ̀ nù. níbo. wo tá a bá wá débẹ̀ tó bá pe bàbá rẹ alápótí ẹ mí àbí kí ló ń pè tó bá wá pè tó bá wá dáhùn. dẹ́nu lẹ́ àgbélẹ̀rọ tó jẹ́ òun wọ̀dé ná tí ìbá ṣe pé òfin òfin àgbò fi dalẹ̀ lágbà ọ̀rọ̀ tẹ̀sí ọ lẹ́nu agbègbè àkàlẹ̀ ọkọ̀ wọlé ó ń làbí ẹkọ òjò jẹ́ àmọ́ tá a ṣe o kí ni ìṣe ọ́ òrọ̀ náà mọ̀ tán ẹ kóra yín ká lọ ọkọ̀. olùmọ̀tàn hmm? olùmọ̀tàn yóò rí síbí olójú jí olójú jí sínú ibi kòtò ayé nísìnyí tí bá wá débẹ̀ ní ọ̀la èmi àtẹ̀lẹ́ lọ lọ́la o tí bá wá débẹ̀ lówùúrọ̀ ọ̀la ah, ah, má da yòówù. ṣé bá o fẹ́ bẹ́ẹ̀ bù ni. mi ò rẹ̀ bù. mi n ò gbà <laughs> kò sí ohun tó jọ bẹ́ẹ̀ n ò gbọ́ bàbá kú ó ti kú ni ààrẹ irọ́ ni o irọ́ ni mi ò gbà má nìkan pa ni mọ́ má máa tàn wá ẹ má kó tàn wá ṣe nǹkan tó máa ṣe. ojú oríru àwọn bàbá wa ibẹ̀ ládé. bá a wèrè wo ni bàbá yín. olójú oríru. ṣé ẹ ra ní tí ọ̀pá dá mi lójú mi máa ń kọsẹ̀ nínú. bẹ́ẹ̀ni iyọ̀ nǹkan kan lẹ́sìn fún mi. kí ni. bí bá ti lè fa okùn ẹ̀yẹ kan pariwo ogúndé o. ló bá tán. olókùndé olókùndé olókùndé fa wọn fa. èmi ló lókùndé. fa wọn fa. ọkùnrin èèyàn rẹ fọ́tẹ́ fa. fa wọn fa. wọ́n ní tó gbọ́n ní bá dání lójú èèyàn fi ń gbárí ni. ó kú o. alákòóso ẹ̀mí alákòóso ẹ̀mí alákòóso ẹ̀mí. ẹ wà wọn mú bàbá mi lẹ kí ni kò gbẹjà kí ni kò gbẹjà. ẹ mọ̀ pè mí mo mọ̀ jẹ́ àmọ́ jíjẹ́ yín kì í ṣe kíkó òkú. ẹ ń lọ pè mí wọ́n lọ dáhùn àmọ́ nígbà yín lóhùn kì í ṣe dídá yín lóhùn ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo wà fún yín gẹ́gẹ́ bí bàbá mi. látẹ̀lú lọ ogun òfin mọ̀gbìn ẹgbẹ́ náà ẹni ẹni mọ̀ gbẹ lọ́wọ́ rẹ̀ fẹ́ àmì ẹ ṣe eré ẹ jẹ́ n fọwọ́ ara mi pa àwọn ọmọ mi. alápò tí ẹ mi. alápò tí ẹ mi. tí mi lórí èdè alápò tí mi. tí mi tí mi lórí èdè alápò tí mi. alápò tí mi yóò òfin ní lákàlàkà jíbòògùn sọ̀rọ̀ kò sẹ́ni tó jẹ́ mi kúkú tí a kíkanjú ẹni bá mi kúkú tí ara ẹ̀ ló mì. aláwọ̀ sí ẹ̀mí o ọmọ lóbìnrin ní ṣègbọ́ ọkọ ṣoṣo ẹ̀fọ́ ní sọ̀dọ̀ ọkọ ṣoṣo àjàdọ̀kú tí mi gbọ́ kìjìkìjì ọkọ ṣoṣo alápọ̀tí ẹ̀mí tí mi gbogbo olú ti tìtì alápọ̀tí ẹ̀mí láyé pọnmi ní ẹ̀ tí ò pọnmi ní ẹni dandan jìnnìjìnnì ní gbogbo ilẹ̀ kílẹ̀ èmi ò jẹ́ fọdún yìí yá ẹni fojú dá pápápá ẹni fojú lókè òkè àkàwọ́ láyà ẹni fojú dòrú ìrù oko ni wọ́n ti rù pẹ̀ wánú ilé ẹni ó bá yọ́nú sí olúwa ló yọ́nú sí ẹni ó bá ṣe bẹ́ẹ̀ bínú sí elédùmarè ló bínú sínú wọn olórí pípé ọlọ́pọlọ pípé oníwà tútù bí àdàbà mọ́wọ́ bá mi jà àwọn olówó ẹ̀bọ́n lé. nílé bàbá ló ṣe fún wọn ibo ni wọ́n ti ń bọ̀ tí wọn ò lókùn lọ́rùn wọn tí mò ń bí yín kò mà sí kankan náà yín tó dáhùn wípé ta ló dira fún wọn sára ayé ló dira fún wọn ní àbẹ́ẹ̀rù ọ̀run tí wọ́n fi ń halẹ̀ mọ́ yín tó sì mọ̀ pé ní mi lẹ́yìn ká dáa fún wọn bí tán bá wà. alákòótì ẹ̀mí ọmọ agbórí yeye ṣe bí ọba bóyá ó rò fún ogun ti pa lórí ìgbẹ́ kí ìgbẹ́ ti tú lò. èmi. kọ́rọ̀ ọmọ bá wa bá wa níjà fún un la fi ní ká wá fi tó yín létí o. ẹ lọ fọkàn yín balẹ̀ ẹni tó bá níyàwó lé kó payá rẹ̀ kó borí rẹ̀ láyà ẹni bá lọ́kọ tó bá lọ́mọ lé ẹ̀sùn kẹ́ẹ̀hán tá a bá wá rẹ́ni tó bí ń léèrè pé kí ló fà tẹ́ ẹ fi ń hanrun nírú àsìkò bẹ́ẹ̀ ẹ sọ fún wọn wípé èmi ni mo sọ wípé kò ní í séwu. ẹ fẹ́ gbọ́ ẹ tú dànù. ká tú dànù. wọ́n ti ní a tú dànù kíyà àkókò tó fọwọ́ òkun lélẹ̀ ọmọ tó ti tógi sọ. kágbàdé tó wọ káàlẹ̀ sùn ó dẹ́ ní fẹ̀yìn lẹ̀ ní tèmi o èmi jẹ́rìí rẹ o. ẹ kárí ah, kò burú. ẹ wo bí ẹ fọkàn yín balẹ̀ bí mo ti bí ẹ mọ òrìlé inú ti bí mi. Hmm. ká mọ̀ ọ lọ. ẹ mọ̀ ọ lọ. ẹ gbà wá o. olóyè bí wọ́n fógun bí wọ́n kọ́gbọ̀n mo fi dá yín lójú pé wọn ò ní kú kan ṣoṣo. àṣẹ tí wọn bá kí ṣe èmi alákòtí ẹ̀mí ló kù ó ní gbogbo wọn ò ní fẹ̀gẹ̀wẹ̀. àṣẹ. ẹ mọ̀ lọ. ṣe ẹ̀mí agbórí yẹyẹ ṣe bí ọba. dára ariwo ọgbà. dára ogun ìgbà. dára ọlẹ́gbọ̀n ìgbà. ẹlẹ́gbẹ̀dẹ̀ òní tán náà tiẹ̀ kó má kárí. àtọ̀tún àtòsí lọ́wọ́ jà ògo náà tó bá ta tiẹ̀ dandan ni kó dé lílọ tí mò ń lọ yìí àgbọ̀ irun ni kó jẹ́ àgbọ̀ irun ni kó jẹ́ tẹ́lẹ̀ gbọ́ ìjà tẹ́lẹ̀ ti dé gbọ́ ìjà. ẹ má jọ̀wọ́ mi ẹ̀yin tó lè lọ ẹ̀yin mo gbógúnlé tí mo fi ń halẹ̀ ni mo gbógúnlé tí mo fi ṣakọ ẹ̀ sì mí lọ ká ẹ̀ sì mí bọ̀ ìwájú kó tó tì mí lọ. toránà la ṣe bọ́lé wa ọmọ òlọ́sọmọdìgbà kan lọ́wọ́ òjò bàbá tí jagun ara ó ṣẹ́gun ara bàbá tí jagun ìbàrìbá ó kẹ́rùkẹ́rù bọ̀ ogun àjàwọ̀ ẹ̀yìn múlẹ̀ olúkọ ìwù mi ogun ojoojúmọ́ ló múlẹ̀ bàbá yín sú mi lọ wájú lolúkọ yìí fi gbọ́ta ọmọ àlè kò ní gbọ́fà ẹ̀yìn ọmọ ewé kan òkú bẹ́ẹ̀ bá di méjì ògùn àdèjì bẹ́ẹ̀ bá pé mẹ́ta ògùn á pé mẹ́ta. a ń lọ gbọ́ ogun jẹ́ ká lọ rẹ ká bọ̀ rẹ o jẹ́ ká bọ̀ rẹ o má jẹ́ kú sọ́nà bí ẹ̀fín ibi mọ́jọ ṣẹlẹ̀ sí wa lógúnlógún lọ́jọ́ lọ́gbọ̀ kí wọ́n máa kú wájú wa ni. asọ̀rọ̀ lórúkọ tó ń sọ̀rọ̀ ogun epo lẹ́nu o mo jà gbé sájò jẹ́ kakẹ́rù kakẹ́rù ọmọdún ọmọdún ọmọdún lórúkọ tá à ń pè yọ òkú lọ́ka ayé èèyàn lẹ́rẹ̀ o sẹ́kọ̀ náà wájú o mọ̀jà kú sọ́nà o mọ̀jà bí ó bá wọ o mọ̀jà bí ó bá wọ o awọ̀ ló má tẹ̀ ẹ́ lórúkọ tẹ́ sọ mi ogun omi ìrẹ́rẹ́ omi o mọ̀jọ̀ òun wá o mọ̀jà tẹ́ o mọ̀jà tẹ́ o mọ̀jà tẹ́ o. ẹ̀ṣọ́ kò yọ ọmọ hmm. gbọ̀n yóò wọ́n bẹ̀rù fìsànfìsàn lákàyọ ọ̀ṣẹ̀mọ́lẹ̀. ìkòyí lọ máa bóyá kóyá o máa bá lágbọ̀n gbàgbọ̀n ayọ̀ lákàyọ ọ̀ṣẹ̀mọ́lẹ̀. ayọ̀ lọ́jọ́ olùkòyí lọ rè é kólé. ó ti wá ṣe o bá ń lọ lọ́nà ibi wọ̀lẹ̀ yàmọ̀ bá a ń lọ lọ́nà ire wà lọ́nà yàmọ̀ bá ń lọ lọ́nà a ò ní dé yàmọ̀ bá ń lọ lọ́nà a padà sí láyé yàmọ̀ o. bẹ́ẹ̀ ojú rẹ tó lè kọ́kọ́. ìyá ajé ajé tó gbó tó gbọ́. ọmọ ajímúṣẹ́ ogun ní kókó. ẹ̀yàn yín tó rìn ó ti rìn àrìn sọ̀rọ̀. ọmọ ajímúṣẹ́ ogun ní. ẹlẹ́ẹ̀fẹ́ pagbó ẹyẹ yín ò ní kú. ọmọ ẹ̀rù bí ẹlẹ́ẹ̀fẹ́ pàtàlà ayé yín ò ní kalẹ̀. nítorí ìkẹ́lu má gbẹ́jẹ́ lọ́sọ̀lẹ́. nítorí sọ́sù ẹnu ẹ̀pà sí ìdí ọ̀tà. ìyá bíi lólú máa mọ́ bínú. ṣé inú mi lẹ̀ ń yọ́bọ̀ lẹ́sọ fún mi ó lẹ̀ ń yọ́bọ̀ kẹ́ ẹ sọ pé lẹ́lẹ̀ ń sá ẹ mọ́ ọ bọ̀ ikú ọ̀pá orí ta bàbá ńlá kú bàbá yín kò ní dáa. ta ni ò lálàáfíà nu yín ẹni ara ìbá dápẹ́ kó tẹ̀lé mi. Ah. Ara lọ́lọ́mọdé, ara lọ́lọ́mọdé, ara lọ́lọ́mọdé. ògbó ṣòro ṣòro. ẹ̀yin ògbó yòró yòró. ojú ògbó ṣòro ṣòro. ẹ̀yin ògbó yòró yòró. ojú ògbó bá wọn jà. afẹ́yìn ògbó bá wọn jà o. ojú ògbó bá wọn jà. afẹ́yìn ògbó bá wọn jà o. ojú ògbó. ẹ̀yin ògbó. ẹ̀yin ògbó. ojú ògbó ṣòro ṣòro. ẹ̀yin ògbó yòró yòró. ẹ̀yin ògbó yòró yòró ògbó bá wọn jà. afẹ́yìn ògbó bá wọn jà o. ojú ògbó bá wọn jà. afẹ́yìn ògbó bá wọn jà o. ojú ògbó.

Thank you. káyọ̀ nú. ẹ̀yà rárá wọn kò jẹjà. wa a kì yín o àbá tìjà wa o àbí ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi ṣá àbá tìjà wa ni. àbá tìjà wa. ìyá wa mo súnmọ́ yín níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sí yín níwọ̀n ẹgbẹ̀fà ẹni tó bá rí balógun ìlú wa fín a jẹ́ wípé òun fi kú ṣeré ni. bẹ́ẹ̀ni. àwa ò lè ṣetán àti fi kú ṣeré fúdìí èyí àwa ò rí yín fín o nítorí balógun ìlú wa yìí ó ju ọba bòmíì lọ. bẹ́ẹ̀ni. àmọ́ ìyá wa ẹ̀yin la wá rí a wá rí gẹ́gẹ́ bí ìyá sọmọ ni pé kẹ́ ẹ ṣàánú wa kẹ́ ẹ gbà wálẹ̀ lórí rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ìlú wa ní àyìn lórí àwọn ọkọ wa káwọn náà tiẹ̀ sì lè lẹ́nu ọ̀rọ̀ kó lè nífọ̀kànbalẹ̀ lórí wa sẹ́ẹ̀rì kí n mọ̀ pàrọ̀ fún yín kí n sòótọ́ ọ̀rọ̀ tó bá dalẹ̀ tó yẹ káwa àtọkọ wa ó ṣe lọ́kọ láyà wọn ò lè ṣe nítorí pọ́kàn òun ò balẹ̀ ìdí yìí la fi ní pé kí àwa kọ̀ọ̀kan nínú ilé kọ̀ọ̀kan ká kóra wa ìdí nìyẹn tá a fi ní ká wá bá balógun òru wa kán bá wa bá kábíyèsí sọ̀rọ̀ kán lè yọ àwọn kan wa kúrò ní oko ẹrú nítorí pé àwọn èèyàn ti ń pàṣàmọ̀ mọ́ wa nílùú ibòmíì wọ́n lẹ́nikẹ́ni tí ò bá lè ṣe àṣàlú wa kò lè fọ́mọ ní àyín. ìyá wa ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa wá nǹkan ṣe sí ní kíákíá nítorí káwọn ọkọ wa kó lè mọ ọsẹ sí ọkùnrin kí ni wọn lè mọ ọdún sí gbogbo ìgbà ẹ dákun. Mm. bẹ́ẹ̀ ni ẹ dákun ìyá wa. wọn ò lè ṣe bí ọkùnrin mọ́. sóúnjẹ ni ẹ dákun mò ń bí yín ni. bẹ́ẹ̀ni oúnjẹ ni. oúnjẹ ni. bẹ́ẹ̀ni wọn ò fún òfin wa kò tẹ́ wa lọ́rùn rárá gbogbo tó fún ọ tẹ́ wa lọ́rùn wọn ò ṣe dáadáa nítorí ẹ̀rù tí ń bà ẹ <laughs> ọmọ ṣe o à ń gbòòrò ọmọdé ẹ lọ́ọ̀kú ó ní wọn ò jó wọn rẹ àtàlọ́ sáwọn ọkọlọkọ tá ẹ níhun bóyá ẹ pé gbogbo tá ṣe pátápátá torí tiyín ni ah, ẹ mọ̀ pé ọlọ́ọ̀rẹ́ ní màgbó bẹ́ẹ̀ ni alágídí ní mọtíkà ẹni tí ń bá mẹ́mú fàájì ara rẹ ni ẹ ṣe dáwọn ọkọ yín ọmọ ṣe fàájì bí wà náà ẹ kí ni kí ló ẹ dáwọn ọkọ yín ọmọ ṣe fàájì bí wà náà ọmọ fàájì ara yín àwọn nkọrin ẹ nílùú ọ̀rọ̀ gbọ́ kábàá ní wọ́n nǹkan ṣe sí ẹ dákun ìlú wo ni ọ̀rọ̀ gbọ́ ń bẹ̀ o ṣé ẹ jí lójúmọ́ kan ẹ̀ jẹun mo ń bí ni ṣé ẹ jí lójúmọ́ kan ẹ̀ wọ̀sán ṣé ẹ jọ ni ìyá ń jẹ báyìí mo ń bèrè lọ́wọ́ yín ni o ẹ̀yọ́ ló yọ̀ dí bí àlẹ́ apani tàbá ẹ nílùú ọ̀rọ̀ rọgbọ́ bí ìlú bá tún fẹ́ rọgbọ́ ńkọ́ ẹ jẹ́ sórí ara yín ẹ sórí ara yín bí mo ti ń wí fún yín ṣé ẹ wá fẹ́ gbọ́ èmi ò níṣẹ́ kankan tí wọ́n jẹ́ fún kábíyèsí bẹ́ẹ̀ ni torí gbogbo ń tàn ṣe ìtorí tiyín ni nígbà táwọn ọkọ yín bá ronú pìwàdà tí wọ́n fọwọ́ síbi ọwọ́ gbé àwa ronú gbà náà bàbá rí nǹkan ṣe sí ọya ètò ẹ̀sẹ̀ tó ẹ mọ rele àbí kí ẹ kọ rí lé ní kálukú ní lọ ni ó tí n bá tún gbọ́ pé ṣèwọ́de ìyà kan bá lọ ṣèwọ́de ìyà kan ẹ dára yín lẹ́bi.

ọgbọ́n olè ò bá dà báyìí nítorí ọgbọ́n òdigi láìsòkun o. ìyìn hmm. lè parọ́ fún yín ìyá wa ibi hmm. tọ́rọ̀ dé dúró ẹ̀ ó ti sú èmi o ó ti sú mi ń tèmi àyàfi ká gbàkámú lórí ọ̀rọ̀ yìí. gbàkámú bíi bò ó a lè gbàkámú o ẹ wo bí ṣíṣe kú o ẹ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n ní lẹ́yìn ìbàràpá báríbakú tún bẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín hmm. ẹ wo bí èmi ti rí ní tá a sí o Mm. nítorí mo gbọ́rò yín ọmọkùnrin kan jagunjagun ni arínájà ló kọ rẹ̀ ń jẹ́ arínájà wọ́n ní àpáta lè koko lólóko dá sí ó dá mi lójú wípé bá a bá kóra wa báyìí bá a bá dọ́dọ̀ rẹ̀ ó di dandan kó bá wá nǹkan ṣe sí yóò tẹ̀lé wa yóò wá gbà wá lẹ́nu ìlú wa ní àyìn ẹ mọ̀ jẹ́ àsun o torí tá a bá sùn o là á ṣe sún síwájú ah. ní tèmi ń tèmi o èmi ti ṣetán láti fira mi lẹ̀ láti lọ sọ́dọ̀ arínájà ẹnikẹ́ni tó bá wá ṣetán láti tẹ̀lé mi lọ kó jẹ́ kí n mọ̀. Ah, inú mi ò bá sì dùn sí ṣùgbọ́n ìyá wa ọ̀rọ̀ lórí owó mà lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ah, ah, owó bíi bò ajébímọ kan ó fọ́ ojú rẹ̀ ẹ wá ní pé owó bọ owó bojú ọ̀rẹ́ jẹ́ ẹ dákun bó bá jẹ́ pé owó là ń san parẹ́ èmi ṣetán o wọn ò ná ogun tó bá wà nídìí rẹ̀ wọn ò bẹ̀rù ẹnì kankan kí ni ṣe yín. ọkàn mi ṣẹ̀wá balẹ̀ ní báyìí ìyá wa. ọkàn rẹ ti balẹ̀ ó dáná tó bá wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mo yẹ wílẹ̀ kan èmi bí ẹnìkan mo ṣetán láti fi ra mi lẹ̀ lọ sọ́dọ̀ àrínájà kó wá bá wa jagun nínú wálì kó gbà wálẹ̀ lọ́wọ́ àwọn èèyàn burúkú ẹni bá tún wá ṣetán nu yín ẹ dákun ìnáwó sókè mo fẹ́ mọ̀. <laughs> èmi ọ̀ṣun tó ń mo fara mi kalẹ̀ láti lọ. o ṣetán bẹ́ẹ̀ yóò dáa fún ọ ojúmọ́ gbà mí tí ìfẹ́yìn méjèèjì o. má bínú ìyá wa. torí ẹ dójú tì mí pọ̀ ah, ah, ká ní gbogbo àwa obìnrin ìlú la wá kóra wa hmm, la lọ sọ́dọ̀ balógun tá a tún wá ṣe tó lọ́dọ̀ balógun o kó wá jẹ́ ìmọ̀ ẹ̀ta ìpéré ni mo yàn bẹ́ẹ̀ kó yá ká jọ jókòó ká sì pàdé rẹ́ńpẹ́ bí ìlú ó sì dáa bí ó ṣe tùbà tí ó ṣe tùsẹ́ síbẹ̀ sì mọ̀ sí àdàdà náà rè tẹ́ ìdójú tì mí bẹ́ẹ̀. ẹbẹ̀ ra yín ẹbẹ̀ pé mọ́ bẹ́ẹ̀ ní ẹbẹ̀ ra yín ó dà báwọn kò sí wàhálà rárá ṣeré mi àtòun àá lọ̀dọ̀ arínájà gbogbo ohun tá a bá bá bọ̀ tí n bá dé wọ́n mọ̀ fún yín nímọ̀ràn ẹ ṣé dúpẹ́ o. àwa aláwọ̀ wọ́n dàgbà ọmọ wa ni wọ́n jẹ́ àwa la bí wọn àwa aláwọ̀ wọ́n dàgbà ọmọ wa ni wọ́n jẹ́ ọmọ ọjọ́. baálé ń ní fá tó bá wọ̀lú tó baálé ó sì fi nǹkan jura ọba adépẹ́jú pè ọ́ ọlọ́run ní fá lọ́wọ́ tó o bá ní fún òun tọkọ tí o bá fọre kí ló fẹ́ ṣe ọmọ lérí ikú pogun gbọ̀ngbọ̀n mọ́kànlẹ́kọ́gùn mẹ́bàá sí ẹyọ ọba adépẹ́jú ọ́. alagbe alagbe ọmọ níyà lọ́rùn. alagbe làgbè ọkọ ọkọ mi dán. kí ló wá dé tí ò dá ẹnìkan tí ò tẹ dá lóhùn. kò tẹ̀yẹ nìkan ṣùgbọ́n ojú ẹ tí mò ń wo yìí kò pé níwájú. ìyóò sì dúró kó kó dá lóhùn. òun ló mọ̀ òjé dákun kí làásọ lọ. já máa bá já lọ. bàbá o bàbá o bàbá olóye o. àánú èmi ni o èmi ló dé kí ló wọ alàgbé ni o alàgbé ni o alàgbé kí ló dé. ìròyìn ayọ̀ ni o ah. alápótí ẹ̀mí ti ṣẹ́gun àwọn ará àjẹsà o ah! bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni bí gbogbo olú tí ń pè mí ń gbà mò ń bọ̀ n ò dán lóhùn o mo lẹ́yìn lẹ gbọ́dọ̀ kéde ìròyìn yìí fáwọn aráàlú bẹ́ẹ̀ ni ah, ẹ ṣe bàbá o alàgbé bàbá o ìròyìn ayọ̀ gbà ní ìròyìn ayọ̀ ni o eh, ọ̀dà ọ̀dà ó ti yé mi eh, ọ̀họ̀. sátidé yìí wọ́n ní ìkànnù yín sọ pé ọ̀sán kó ń kú ju kóbìnrin ọmọ sọ lórí òun lọ tá ń wí ṣé rí pé wọn ò lè sọ̀rọ̀ ẹ tètè ṣèdájọ́ wọn kábíyèsí torí ètèmi so má gbà láhùn mo fẹ́ lọ rèé fìyà jẹ. ẹ̀yin náà dáa àwọn eléyìí náà ò lè lọ láì ṣe pé wọ́n jìyà ẹ̀ṣẹ̀ wọn ẹ yẹ sọ́bìnrin àwọn aláàbí wọn àwọn aláwọ̀ darí wọn. yóò dáa fún yín ẹ mọ tẹ́ wàá ṣe báyìí ẹ tù wọn lórí ìṣó ẹ wàá kó wọn lọ sí gbàgede nígbà ẹ bá kó wọn débẹ̀ tán ẹ dáná sí wọn lára kẹ ẹ sùn wọn kẹ ẹ rí i pé wọn jóná gbúrúgbúrú. ọba adébíyí pé mo bínú ẹjọ́ rẹ̀ ẹ̀rọ ni àgbà tí ò bínú lọmọ rẹ̀ pọ̀ iná gorí ilé tí fẹjú kẹ́kẹ́kẹ́ obìnrin lónìí ìlú lọ́ọ̀ọ́tọ́ wọ́n ní ẹ má ṣe ẹ ṣe ò dápọ̀ wọ́n ní ẹ má fà á ẹ fà ó dá jọ̀gọ̀dì jọ̀gọ̀dì ẹ fà tẹ̀lé dábọ̀ bàbí ni ẹni tó bá ní kí là á ṣe òun là á ṣe fún ẹni tó bá ní kí là á dà òun là á dà hàn èèyàn tó bá ní kí lọ bá ṣe lọ bá fọba mú ẹ̀ẹ́dáná sí wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí kábíyèsí ṣe wí káwọn tó kù wọn ò lè mọ̀ pé abóróró ń jà kọ lọ. ayọ̀ lọ́rọ̀ òjò ọkọ náà. go. àròjọ kọlọ ọyọ ọkàrà rorò ojú Ṣàngó ayọ lóròjọ kọlọ. alápótí ẹ̀mí agbórí iyeye. Ah, kábíyèsí ọlọ́run ẹ gbọ́ èèyàn tí yóò bá pẹ́ gan àjànà kù ni yóò pọ́n rí nǹkan kan fèrè lórí bá kọjá ti gbó ti jù ní ọmọ alápótí ẹ̀mí ọkùnrin ni lóòótọ́ gbogbo ṣùbà fún tẹ́lẹ̀ náà òṣùbà rẹ̀ tún wá lé mẹ́wàá báyìí aṣáájú gidi ni. ta ni àbá gbóṣùbà fún bí ò bá ṣalákòótì ẹ̀ lẹ́ni tó sọ fún wa wípé ogun ìjẹ̀ṣà rárá òun ó ṣẹ́gun wọn tó sì rí bẹ́ẹ̀ tó kẹ́rù tó kẹ́rù tó ṣẹ́gun ẹni tó yẹ ká gbóṣùbà fún ni o bàbá rẹ ọkùnrin mẹ́ta ọkùnrin ni ọkùnrin ni ọkùnrin ni alákòótì ẹ̀ ni ẹ̀gbọ́n ṣé ẹ wá rí gbogbo ohun tí oníwà ń sọ tí ẹlẹ́yìn sọ náà mo sì ní ẹ̀jẹ̀ àríra wa ká ṣàpérò hmm. ẹ̀gbọ́n ọ̀nà kan láì mọ̀ lóore fún o àbí irú ẹni tó ṣe wá lóore tó tóbi tó yìí sẹ́kọ̀ọ́ àyẹ̀ká mọ̀ lóore mo ṣe ní àkókò fìgbà kan lọ́ba ńlẹ̀ tẹ́lẹ̀ hmm. kò sẹ́ni tá a lè pè mí lórí wa hmm. èé ṣe tá a mú alápótí ẹ̀mí ká ìjọba alẹ̀ yìí àbí ẹni tó ti ń dáàbò bò wá ti ń lo agbára rẹ̀ nígbà tí ìjọba ṣébi tó bá wa jọba tán ṣébi ààbò ọ̀hún ààbò ọ̀hún pọ̀ jọjọ ni. olóyè hmm. hmm. hmm. ọ̀tún ẹ kú àròjinlẹ̀ àní rogun mọ́ lù yìí a ní irọ́ tẹ̀mọ́. ogun wo la ní rí a máa ṣẹ́gun ni a máa borí ogun ní àdúrà wa. ìmọ̀ràn wa dáa o lóòótọ́ àjẹrò ní jẹ́jẹrò àmọ́ èmi wò pé ká sọ fáláàfin o torí wọn èso ṣàlódò kí làbẹ làbẹ ọmọ mọ. ẹ kúrò a gbọ́dọ̀ sọ fún bàbá láàfin torí pé bí a bá ń gégi ń bọ àgbà ní mọ tí ó wò sí òun ló ní jagunjagun òun ló sì lọ́mọ yẹ bọ́n wá lè so lórí bí ò lè so lórí àwọn àgbà á mọ̀. bẹ́ẹ̀ni tọ̀sẹ̀ ló lọ yọ. tọ̀sẹ̀ ló lọ yọ. tọ̀sẹ̀ ló lọ yọ. ẹ mọ̀ pé wọ́n ó mọ̀ wọ́n. ó dà ẹ ẹ jẹ́ àṣẹbá ta ni ó wà lọ ta là á wà lọ lọ ní ìṣe. ẹni tẹ bá yẹ pé kọ́ lọ náà ni ó lọ. àbí iṣẹ́ wa àjọ ìṣe náà ni. kò sẹ́ni tí èdè lọ láàrin wa náà. ìbẹ́ nìkan kí ó lọ ṣé wọ́n ṣáájú. nísà ẹ káàbọ̀ ẹ kúrin ẹ kú ewu odò láì farabomi kí ni bàbá wa láàfin Ọ̀yọ́ wí o. gbàngbàng tó jì mẹ́sìn lọ́rùn ni ò jẹ́ sọ́kùn ikú bàbá yèyí ní kínkín wọ́n ní ọgbọ́n yín dá bẹ́ẹ̀ ni ìmọ̀ràn yín sùn wọ́n ní alápótí ẹ̀mí òye ni aṣíwájú yín ilẹ̀ ẹ̀dẹ́. ọmọ agbọ̀n yàn ẹ̀ṣọ́ kò yọ ọ̀gbọ́dọ̀ dùn bí ẹ̀ṣẹ̀ àtúntò bàbá yìí ṣe. ọ̀gbọ́dọ̀ ní ọ̀rọ̀ àṣírí nìkan níyàtọ̀ tọlọgbọ́n máa fi jojúmọ́ bára wọn mu ni báwa náà ti ronú ẹni tó gbúrò ọjà tó ràn wá lọ́wọ́ ó bá wa lé àwọn olè dànù ó ṣẹ́gun oríṣiríṣi fún wa lẹ́dẹ̀ lẹ́mí. ẹ bá fọ́ sọ lórí kò léèwọ̀ kò wá tán bẹ́ẹ̀ o wọ́n ní kẹ́ tó gbé ìgbésẹ̀ kankan wọ́n ní kẹ́ bí fálẹ̀ rí o ẹlẹ́rìí pé mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun òjijì tí gorí ilé mèrè wọn ni tó bá jẹ mẹ́bọ kẹ́ ẹ ṣe o gbogbo tó bá jẹ métùtù kẹ́ ẹ ṣe wọn láwọn faramọ́ kí alápótí ẹ̀mí kó jẹ́ aṣíwájú yín o àbọ̀ mi rèé o. òun ló fòfó ń ṣe òun kọ́ eré ètò ọ̀ràn kò yóò fi kún yóò fi kún lisa ẹ ṣe àdúpẹ́ ẹ kú rìn ntí bàbá wù àwa náà ti rà àkàn gbọ́dọ̀ gbọ́rọ̀ gbọ́ gbẹ̀yìn aláàfin yọlọ yọlọ ni n wòye pé abẹ́ náà gbogbo wa wà òun náà ló sì fọmọ jagunkùnrin jagunjagun yìí ránṣẹ́ pé kọ́ wa ràn án lọ ó ṣiṣẹ́ ẹ bá kí bàbá lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà á tún ránṣẹ́ wa afẹ́ bá débi pé ká pa ẹkùn mọ́tì ẹ̀jẹ̀ ń táṣìírí. ẹ ẹ nísà ṣé kò ṣáájú bá ń lọ. àbọ̀ mi náà rèé. aláwọ̀ ní bọmọ lẹ́rù kó mọ́ lè rọ lóòótọ́ ni wọ́n sọ pé ọbẹ̀ ò kì í mì níkùn àgbà bàbá olóyè ẹ̀jẹ̀ ó mì ẹ gbéra yín dìde láti lé yín wá síbí yóò sàn ní ohun tẹ́ ẹ fẹ́ wá bá mi sọ ẹ sọ. alákó tí ẹ̀mí tí ẹ̀mí lórí ìyeyè ẹ ṣeun. lóògùn o. ọmọ agbórí ìyeyè ṣe bí ọba. ẹ ṣeun ẹ ṣeun. ẹ̀yin lóògùn ọ̀fẹ́ wọ́n ní ìgbà tó bá tó gbá ní jẹ baálẹ̀ lódò àgbọ̀n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní jẹ baálẹ̀ odò bílù bá mọ kéré jẹjá woru ẹni tá a fi jọba bílù sì fẹ̀ tó gbòòrò ẹja wo ẹni àyàn lóye ìdínú wọn tí gbogbo wa ìfẹnukò tá sọ pé tó níbi abáde yìí lóògùn ọ̀fẹ́ láìsẹ ọba ẹdẹ ilé. kódà ọ̀la òde yìí lẹ́ẹ̀wọ̀ lẹ́gbọ̀ọ́ lóye sí. lóògùn ọba ọkọ. bí wọ́n ti wí nù wọ́n jẹ́ fèsì kan ṣo tí gbogbo wọn fi ń pariwo tí wọ́n ń kí mi kábíyèsí o wọn mọ tí wọ́n lè sọ. ìròyìn dáa lóòótọ́ àmọ́ ṣé kì í ṣèlú mọ́ ọjọ́ lọ́mọ wẹ̀yìn rẹ̀ làwọn aráàlú ń lù fún wa kó mọ̀ jẹ́ pé àwọn wọn ò pàdé gún lónìí tí ó tún dọ̀la tí wọn ò pàdé ògùn mọ́ o kúkú ó kú àkíyèsí àmọ́ pẹ̀lú nǹkan tèmi rí n ò rò lọ bí tó rò lọ yìí n ò sì rí tó ń sọ lọ́wọ́ yìí torí n ò ń sọmọdé o imú mi sì gbóòórùn pàápàá jùlọ òórùn àṣẹbí bí n bá jókòó bó sì kẹ́rẹ́dé bí n bá kọjá nípa àkọ́ mi bí n bá bojú ẹ̀yìn imú mi ó sọ fún mi pé ọ̀dàlẹ̀ èèyàn burúkú ò lẹ́yìn mi wọn ò gbóòórùn òbí lára wọn nítumọ̀ wípé ọ̀rọ̀ àlàáfíà ni wọ́n wá bá wa sọ. àbí. àmọ́. mọ̀kànmọ́kàn ló yẹ nǹkan. ṣé wọn ọ̀rẹ́ lómi ńlẹ̀ kó tó pe ọwọ́ àjọba ni. tó fi jẹ́ pé dandan láwo oko ìwọ ni. sọ́jọ́ orí ni wọ́n fi ń joyè ni. sọ́jọ́ orí ni wọ́n fi ń joyè ni. ṣebí bó bá kọ̀yàn náà ló kọ̀yàn kì í ṣàgbà ni wọ́n fi ń joyè o ẹni bá wà lórí ipò o ni wọ́n ń pè ń bàbá ó sì kàn mí nù. ṣùgbọ́n. ṣùgbọ́n kí ni ṣùgbọ́n kí ni mò ń sọ síwájú ò ń sọ sẹ́yìn òyí mi sọ́tún òyí mi sósì mo gbé ká pẹ́pẹ́ ògbé ńlẹ̀ kí ló dé ṣé nǹkan mi wà ní ọ̀rọ̀ yìí ni bó o bá sì mọ̀ pé olórí òwò ọ fílẹ̀ báwo ló wù. èmi ò pé lórí òwò mi jẹ o hmm. mo kàn ń gbà yín mọ̀ràn lásán ni. ẹ sí mi ẹ kú mọ̀ wọn àrẹ̀mọ lòun fẹ́ sùn. àrẹ̀mọ èwo. tó wà nù rẹ gbé dìde. òní bá yín sọ̀rọ̀ láti inú pòun fẹ́ bẹ́ẹ̀ ni ẹ lọ fẹ̀yìn lélẹ̀ ẹ ṣeun. ọ̀rọ̀ yín ti yé mi <clears throat> kò sí wàhálà ẹ kárí ẹ ṣeun. Hmm. ẹ pàdé. ẹni sora wọn pọ̀ ó dàjí tẹ́ ẹ̀wọ̀n sóra wọn pọ̀ ó dóòṣà ìkọ́ òwú sóra wọn pọ̀ ó dààmú gún ara wọn dífá fún orí ń sáwó lọ sóde àjílété dífá fún ẹ̀dọ̀ yìí ń sáwó lọ sóde àjítù dífá fún tẹ̀tìmọ̀ bàtí kò relé mọ́ nítorí àkọ ẹṣin bọ́ sórí àbọ̀ ẹṣin ǹjẹ́ orí mi gbèmí alápótí ẹ̀mí orí yín ó gbèyín o àgbégẹsí ni kẹ́ ẹ gbé mi ẹ̀là àtòrí jẹ́ mẹ́sẹ̀ mẹ́rìndínlé òtúrá gbóhùn bí ọwọ́ akọ́dá bàbá sẹ́pòpò bí àdásẹ̀ dífá fúnlá òun fọwọ́ kàn fẹ́ ẹrẹbẹ ẹpẹ́ láwó ẹrẹbẹ ẹrẹbẹ láwó ẹ̀ẹ̀ní yáwó lo ẹ̀ẹ̀ní yáwó ná ẹ̀ẹ̀ní táwọ́ náà ẹ̀rù wo sáyé o léyìí tẹ́ ẹ dọbẹdẹ ìlú ó gbèyìn o ìlú ó gbèyìn o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ ló ní kó ṣe oṣù ló ní kó mọ́ sùn náà awíyáre kì í wí tiẹ̀ kó mọ̀ sẹ́ ọ̀rọ̀ arúgbó bá sọ kẹ́yìn ó dègún ó dàsẹ́ tipẹ́ ń tìràn tí mo wí lọ́wọ́ síbẹ̀. ọmọ kú hmm. hmm. tiẹ̀ ni o orí rẹ̀ dorí ogbó alágbó tiẹ̀ ni o orí rẹ̀ dorí atọ́ orí rẹ̀ dorí aládé ìmọ̀lẹ̀ sáà máa fò bíbọ́ ọtí jọba wálẹ̀ ọwọ́ apẹ́ tí pẹ́ gbogbo bọ́dúgbogbo tí gbó gbogbo tọ́ bí bàbá mi tọ́ jẹjẹjẹ tọ́kọ mo kú sókè sọ́rùn alágbótì ẹ̀mí ẹnu rẹ̀ ọ̀ka wa yìí o àbí tó ọ̀ka ọ̀bá káwọ́ mọ́ ọlọ́mọ àtòrí di àwọn ọlọ́sàwọ́ tiẹ̀ lóde ìbíní káyọ́ba tórì rẹ̀ ṣe ọlọ́mọ àtúwà ṣe àwọn ni wọ́n ṣe àwọn tiẹ̀ lóde ìrajà káyọ́ba túwà rẹ̀ ṣe ọ̀pàpà ẹ̀yìn parí ayé dà sílé owó alágbótì ẹ̀mí ti dọ́ba wa ẹ bá parí rẹ̀ dà sílé owó ọmọ àgbà ẹ̀yin lẹ́ẹ̀ parí ayé dà sílé ọ̀la ẹ bá parí alágbótì ẹ̀mí dà sílé ọ̀la ọmọ àgbà ẹ̀yin lẹ́ẹ̀ parí ayé dà sílé ire lórí nire nire ńlá sọ̀rọ̀ adáre nínú ńlá sọ̀rọ̀ ọyọ̀ onídẹ̀ẹ́rẹ́ òní báwọn yájọ òròkó tẹ́ àlùkò ní yájọ sùkọ́ lóko sùkọ́ alágbótì ẹ̀mí o alágbótì ẹ̀mí tó dọ́ba wa lónìí pípẹ́ lówó ṣe ń lé arọ́ ó gbó ọ̀tọ̀ ọ bọ̀wọ̀ pa wú ó bèrè kìjòdì ọ̀ọ́nì ṣẹ́kù torí pé wọ́n ìrìṣẹ́ kú gún wọ́n ìrà tètè wùyí àkàlà gbogbo ara ẹ̀ làgùtàn fi ewu fẹ̀gbúfẹ̀gbú ẹni bá wá ní okú yóò kú bàjá tí ikú tòun tó gbóró arọ́pọ̀ tiẹ̀ ni o ẹni ọba gbé okú yóò kú bàgùtàn tí ikú tòun ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu rẹ̀. bọ́ọ̀lù wàá bá gbọ́n pé ó sì bí ẹ ń pẹ́ bàbá ti lọ wọ́n ti lọ. mo ti kẹran ìyá wa ń kọ́ wọ́n ìyá wa ń dúró dè ṣé ti kẹran báyìí ọ̀rọ̀ nílé mi. ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ìwọ gbélé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ bí èèyàn ẹja rẹ̀ bọ́. ó yẹ yẹ yẹ. ilé yá bọ́ bọ́ kọ́ bá gòkó wá padà wálé padà bá roko wá padà délé. ẹ̀sọ́ ẹ̀sọ́. ibi ilé ọ̀hún lè pé agónílé púpọ̀ kó lè báwọn sùn ta ilé yá. ilé màmá yá o. ilé yá ibi ilé ọ̀hún lè kò jẹ́ kó nílé púpọ̀ kó lọ báwọn sùn ta yan bí lólu ọlọ́ta igi. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́. ọ̀sẹ̀ ẹ rọra ìyá wa ẹ pẹ̀lẹ́. ẹ rọra mọ́ gbẹ́sẹ̀ o. kí baba ẹ dákun ẹ mọ́jọ́ pẹ́ o. Baki Baba. mi dáadáa bí wọ́n bá bí ọ̀dà mọ́ máa ṣe ẹ̀ṣẹ̀. kí lè sọ káwọn ìwọ náà ti àjẹ. adẹ́nìkẹ́ wọ́n pẹ́ ìyá mi létí. ọkọ mi bínú o. ayé rẹ bàjẹ́ lónìí ah! wọ́n yọjú ọ pátákà lójú ní ọ̀yọ́ táka ojú pátápátá. ìfọ ẹ̀rín. ọ̀run àjàló lójì òkè gìrìwò òjò lójì mi dúró. ayé gbìrì kánú òdi ọwọ́ wò dìrè tí mo bá múlẹ̀. ìrètí ah! ọ̀gá mi kálógo òfurufú. wúruwúru abọ́lẹ́bọ̀rọ̀ àjíngbá tó ìtòkó wálé àjàlú ló sàátọ̀ lẹ́yìn máa kú wóró má sùn wóró wórówó ni àwọn olóòsàlẹ̀. ṣé ẹ̀rí tí bàbá tètè délé ayé ni igi mẹ́ta ni bá ṣe lóore. èmi àti ní ẹgbẹ́rẹ́ tí parí ọlẹ́ ti parí ọdún. àbàtà mi ò ṣàdédé takété bẹ́ẹ̀ ni òbódò tán gbogbo pé ẹ àlùjọ̀nù ń pa gúgúrú ń pa gúgùn sẹ́yìn náà tó torí ni. àmọ́ síbẹ̀síbẹ̀ mọ̀lú ò ṣe wáá kú tí ó fi sẹ́lẹ̀ fáwọ́. aṣọ́rò fún mi bá àti ṣe fọba ìgbà oyin ni mo gbé e jọ sàn kí n mọ kúkú jọba. mo má tiẹ̀ bí níbi ẹ̀rú tẹ́ ẹ ti wá dàgbà sáàfin ọba kò yẹ kí ṣe ọlá òsì hàn yín. bí mo ṣe pọ̀ yìí ẹ kì í mọ́lẹ̀ nígbà ooo ọmọ aládé tìwìtìwì ìlẹ̀kẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ́ mo pa ọmọ kan ṣoṣo tí mo bí o bàbá ogun làwọn eléyìí fẹ́ jà. gbogbo bá fẹ́ ju toto náà làádẹ́rẹ́ alágídí ọmọ. ogun yá ogun bàbá yẹ o ẹ sọ fóònù ilé sọ fún àlejò ogun yá. Ah! sọ̀nà bẹ́ẹ̀. Ogunlabi o ó ti dẹ̀rọ̀ fọ̀ tí ìbẹ́rí wọ́. ohun kìnìún ẹni ó gbọ́rù ẹ̀ ṣe ti àríra. àwáyé kò sí nílé ayé bá a ti wálé ayé páàrí làárí o. ẹṣin mẹ́ta àgùntàn mẹ́fà a tún wá pako bẹ̀rẹ̀ fọ́ba ọ̀hún fún ọdún méje ah. oṣù méje ah. ọ̀sẹ̀ méje àtọjọ́ méje. Coming soon on Okiki Premium TV. Kábíyèsí o. Ẹgbẹ́ra ńlẹ̀ ẹgbẹ́ra ńlẹ̀. Ẹ̀yin ìlú mòye. Kábíyèsí o. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn ẹ̀dẹ̀ tẹ́dẹ̀ fi ń dún kò ní bàjẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín èdò ọ̀nà jẹ́ kẹ́ ẹ dá nìkan sí ti bẹ́ẹ̀ bá ti ń ta yóò mọ̀ dó àṣẹ bá lù yóò mọ̀ dún orogodo ayé ò ní lù fún kankan náà ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé ẹ̀yin kábíyèsí ẹ rí bá ti ṣe ẹ rí ọ̀nà gbígbà àṣẹ ẹ ṣeun ẹ ṣe ẹ ṣe ṣe rí kò ní gbóná mọ́ yín lára o ilẹ̀ yóò ní gbóná mọ́ yín lára gbẹ̀dẹ̀ ní rọkókò lágbàlá yóò rọrùn o àṣẹ bẹ́ẹ̀ gorí ìtẹ́ yìí bẹ́ẹ̀ ṣe fẹ́ rí ni ọmọ rẹ àṣẹ bẹ́ẹ̀ ni ó rí lágbára ẹlẹ́gbọ̀n ó ti rí bẹ́ẹ̀ ó sì ti ṣe bẹ́ẹ̀ àṣẹ adúpẹ́ hmm. adúpẹ́ pé òkun hmm. bàbá. inú wa dùn ara wa sì yá gágágá pé ẹ ti dorí orí bàbá yìí ẹ wá wò bàbá ká wá ṣe bó ti yẹ ká ṣe kó lè bá a rí bó ti yẹ kó rí o. kábíyèsí ẹ má gbàgbé o ẹ pẹ́ di o. sọtọ́nù. eré ìlú ọ̀gọ̀gọ̀ àwa lè ṣe ṣẹ̀ṣẹ̀ mọ sọ fún ọlọ́mọ mẹ́rin pé kọ́tọ́rùn ọmọ ẹ̀ sí yóò sọ fún àyòkù ẹ̀ ń bẹ nílé. bẹ́ẹ̀ni. bàbá mọ ṣé bí wọn mọ pọnà àwọn ọ̀nà tá a bá wọ̀ la fẹ́ ṣètùtù ká fi ṣèdúpẹ́ hmm gbogbo aráalé tara òkú kájọ yípo náà là ń pè nígbẹ̀dì. <laughs> ẹ ẹ gbọ́ ìdí tá a ṣe wá nù o kábíyèsí pé ká ẹ wá fún wa lọ́jọ́ tá a pè babaláwo wá kí wọ́n wá sọ ọjọ́ tí a bá ṣètò yìí torí ẹ ń rìn ká gbòòrò ẹ wọ gbogbo agboolé àwọn aláṣẹ àtàwọn aṣọ́bodè tó kù nílẹ̀ ẹ wo gbogbo wọn ẹ kí wọn ká. àyábẹ́lẹ̀ ò bẹ́ àárẹ̀ ẹ̀yin náà nìlú sẹ́nu hmm? àwọn òru ó ṣàdùn wípé gbogbo wa fẹ́ lọ bá wọn. kódà inú ìlú ó dùn bẹ́ẹ̀ fìjó pàdé wọn báyìí táwọn náà sì fìjó pàdé yìí tàbí èrò. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹ ẹ ọdún ni. ìgbà tó torí ẹ̀ wálé níjọ́ náà ẹni tí ò níyàwó wọn mọ́ra wọn ẹ̀gbọ́n tí wọ́n ní kí ṣubú dín mọ́ bàá parun hmm. lọ́mọ àgbẹ̀ fi ń ṣẹra wọn léèbù irú àwa yìí bàbá rọ́mọ ọba tó kọjá àbí o. àwọn ọmọ wa náà ó ta ìyá ọmọ ìyálóde lè jọ ṣàjọ. sẹ́yìn ó wà lè tẹ̀lé wa. gbogbo wa la jọ ń lọ tí ìlú ti fọn láìsìn ẹ wo, elékùtù ọ̀pẹ̀wẹ̀ ń jọ nu. ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ ṣe. kábíyèsí kábíyèsí. Ah, kò yé yín ẹ rí ijọ́ náà lọ́hùn. ọ̀tún oyè ọ̀tún oyè. bàbá gbogbo wa ní ìsinmi o. ṣé gbogbo tá a jọ ṣe ń kọ̀rọ̀ ṣe ká tún dálẹ̀. ẹ dákun dáre bóò ni lébùtù ṣe ń pẹ́wẹ́. Ah, ẹni à ń gbéyàwó bọ̀ wá bá ò darun ẹjẹ òdìjọ́ náà ẹ mọ́ ṣèyọnu. ìlú o ìlú o. baálé mi ìgbáradì yín ò tó o ah, ah. ìgbáradì yín ò tó o. aya mi. ọkọ mi. ìgbáradì mi tó o. lẹ́yìn tẹ́ ẹ fẹ́ lọ kojú balógun obìnrin lọ́la àjọgbélógún ọdún àjọ wà fọ́gbọ̀n oṣù mo wá ń bu yín lábara funfẹ́ wá ń yẹra wò ṣé wàá rí yín tì mí ìgbáradì yín ò tó o. aya mi kò mi okore sí ọmọ wòyíra wòyíra kó o má ba ẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu aya mi ìgbáradì mi tó gbomi kò dìgbà tí n bá gbégún lé tàbí kí n lọ rèé gbòòṣà ọjà kó tó di pé mo lọ rèé kojú balógun obìnrin obìnrin abẹ̀yìntọ̀ lásán lásán síkú báyìí ni ó mú bẹ́ẹ̀ ni mo wí fún wọn ojú kí lọ́ọ̀ fi ń wọkọ̀ rẹ̀ ná síbẹ̀ náà mo wá kéré tó ní oògùn ìjókòó yìí tí ọmọ pé tóbi yóò tó bá wọnú ni ara rọ̀ ara ó rọ̀ balógun obìnrin èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. aya mi ìdí ńlẹ̀ kó wọlé lọ wọlé lọ wọlé lọ. balógun obìnrin ọ̀sànkú ọ̀pàrẹ ọ̀ràrí ayé. wèrè wo ní kanlẹ̀kùn inú ilé mi. wèrè kọ́ ló kanlẹ̀kùn o èmi arínájà mo ní kọ́ wọn ẹ̀ṣọ́ mi ó yìnbọn. <laughs>

èmi ọ̀bàràká èmi morúkọ tí kún jẹ́ ah. ọmọdé ní pẹ́rì mi níbi ìdàrúwò kó má darí wọn sọ́dọ̀ ọlọ́kẹ́jì dàrúwò àgbàlagbà ní pẹ́rì mi níbi ìdàrúwò kó má darí wọn sọ́dọ̀ ọlọ́kẹ́jì dàrúwò wọn lọ́wọ́ ọmọdé kan kì í kálé àtẹ́lẹsẹ̀ bàtà kan kì í ká ọ̀nà èmi morúkọ tí kún jẹ́ ikú ayé kò gbọ́dọ̀ pa mí. wọ́n ní ìrìn gbogbo fún ìjọ gbọ́ lórúkọ tá a pè wọ́n ọba amọ̀gẹ̀lẹ̀ tọ̀ fún ìjọ ẹ̀kú lórúkọ tá a pè wọ́n ẹ̀tù mm-hmm. amúnimọ́ ọmọ òrìṣà báyìí lórúkọ tá a pè wọ́n ta èmi ọ̀kànràn mo dá amúnimọ́ ọ̀lẹ́nu. ẹgbẹ́ nu yín sàn tá ń lo oúnjẹ tí ọ̀gbà láwọ̀ ta ló kọ yín dídán ọwọ́ fi ń ṣe bí ẹni ó mewé ta ló kọ yín kíkà ẹsẹ̀ tá fi rò pa ẹ lóògùn ha òkun náà dẹ̀rẹ̀dẹ̀ yín dárí somi lónìí èkìgbè oró lọ́rùn ni ó ń dà èyí kọ́ èyí kọ́ ikú gbọ́nà mo fẹ́ mọ́ kú rárá rárá ọ̀yà ẹgbà ẹ fún mi mi Ha. fẹ́ tí gbọ́ lásán ikú ni kì í sáà ilẹ̀ ní kíkíkíkí ni kò ní dáa fún yín ẹ̀yin àbálọ́ọ̀rù yín ẹ̀ẹ̀mẹ́ni ẹ̀kọ́ ẹ̀gbẹ́ tálẹ̀ pé. a kì í rójú ọgbẹ́ lára omi. ó yá ẹ padà. a kì í rápa ìdà lára àgbín. ọ̀tá tu. ọ̀dà ìgbẹ̀tì ní ìbòkùn kọ́lé tó bá fi kọ́lé tó wá tún fi gbẹ́gbẹ́ dóko. ọba mi le. dígbà fún Ọ̀rúnmìlà nígbà tí bàbá lọ sógun kóyèkóyè. Ah! Ifá ló dẹbọ ní ṣíṣe Ọ̀rúnmìlà ló do ní sísà iye owó wọn kìí rámáláyé nù mm-hmm. ọmọ àtàwọn kìí rámátàrẹ níkùn mm-hmm. ayé ló tóbi títí ayé òlópin àwòràwọ̀ kan ò lè sọ pínpín ayé tán mm. àrínájàmbá mọ lọ́là tó kàtàwọ́ máa mọ́wọ́ abẹ ránṣẹ́ ẹyẹ bẹ́yẹ ṣeré èkú ẹyẹ tìró. ọkọ wọn ní akíntànà dà ọ akíntànà fún òfin rẹ jẹkùn bàbá lè dìjà kó dìjà kí kálukú gbalẹ̀ bàbá ẹ lọ ó dífá fún akíntàn kíní níjọ́ tó bá jòkun ọ̀rùnmìlà ní kíní lọ ṣe lájò ó nítorí ẹ̀yọ́ ló ń bọ́ ọmọ òun yìí ni. ayé ló dákẹ́ títí ayé lọ́kọ́ ni kése. àwọn ìràwọ̀ kan ò lè tọ́ pínpín ayé tán hmm. ǹbá mo lọ́là tó kàtẹ́wọ́ máa mú ìwà bẹ́ẹ̀ gbọ́nsẹ́ ẹyẹ bẹ́yẹ ṣeré ikú ẹyẹ tiro ikú a máa pakú jẹ ẹyẹ a máa pa ẹyẹ jẹ. ọ̀tọ̀ bó bá ṣe bí ìṣe tèmi ni ọdúnrún ọkọ ló ọmọ lè dùn hmm. àlọ fún ọkọ ọmọ lè fọn torí pé ní ní má bàfẹ ṣàǹgẹlẹ tí ọrùn mìlà ọmọrí ẹyin tí wọn gbà yọ ògún wọn làwọn bàfá wà fífọ̀ tí wọ́n fọ̀ tẹ̀mí mú bẹ́ẹ̀ kó jà ìwọ wí ẹ̀mí wí láàmì fi wí tẹ̀ láàrín lọ ti máa fi pàdé nígbà tí àwọn ọmọ ìjọ rẹ tágbà tí wọ́n tí ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ ní gbẹ̀rí mi níbi àkàgbé rẹ̀. ẹ̀wọ̀ ah! ògùn o hmm. lákàyè o ọ̀ṣìmọ̀lẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ lẹ́fìmọ̀ kí mọ̀ bóra mọ̀rìwò hmm. láṣọ ògùn hmm. ṣọ̀gbọ́n ní kọ́lé náà ìyá mi òṣòrògà ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àkàtà kọ́lé orí agbe ní wútá gbé sunkún kánú gbọ́ orí àlùkò ní wútí sọ́gbìgbè kájù orí ilékelèké ní wútí dún kòròkòrò nínú oko ògbólógbó oṣù ní múyán ògbólógbó àgbàlagbà ní pìtàn rẹ̀ ògbólógbó egun ní dún tàhọ́ tàhọ́ lábí aṣọ ògùn o. a sáré gungi sáré gungi o gara, gara. I akungiri gàrà akungiri gàrà àti lọ́fi gbogbo ẹnu wọ́ta adéfọ́rí sọgbó lọ́kọ tí wọ́n bẹ́ ń jẹ́ òrìṣà dìmúlẹ̀ ọmọ mẹ́ta lọ sì bí ìkan bínú wọn gbọ́kọ̀ ṣọgbó lẹ́nu ìkan bínú wọn lẹ́kọ̀ dẹ́lẹ̀ láàmú ètò bínú wọn rà tẹ̀bí kò ní ṣe mí ní kankan ọkọ̀ tá a sọ mọ́ pẹ̀lú. ilẹ̀ ah. ilẹ̀ ní kitikiti ti yí ah. látàyè ọ̀sìn máa. Ah. onu lẹ́sẹ̀ jẹun ọ̀lásán lè fi mọ̀ kí màmá bá ń parí ìyọkù parí ìtẹ̀lú ilẹ̀ ilẹ̀ kò ní dáa fún yín kò ní dẹ̀ ẹni òrùn ìrẹ́gbọ́ ní má pẹ̀rẹ̀ bọ̀ ẹ̀yìn àbáláàrú yín ẹ tá bẹ́ẹ̀ kù bẹ́ẹ̀ bá wá lógúnlógún bẹ́ẹ̀ bá wá tẹ́ lọ bẹ́ẹ̀ bá mú wá ní dá padà fún yín lóbi kò ní fún yín ẹ̀yin ọmọ Ọkọ ìlú ẹja jọyọ̀, ọba wa ń sọdún. Ọkọ ìlú ẹja jọyọ̀, ọba wa ń sọdún. Ọdún ìpẹ́ẹ́dì làwọn mọ̀ ṣe. Ọdún ìpẹ́ẹ́dì làwọn mọ̀ ṣe o. Ọkọ ìlú ẹja jọyọ̀, sí. ẹlẹ́tà mo di ìpele mo níjọ́ ogun ìbùrìn fún ogun yàmù ìkòyí ogun jà ogun jà oru ẹ̀ ogun bẹ́ẹ̀ ni ọmọdé ti yá àrùn ọ̀tẹ̀ ọmọ ọ̀dà wẹ̀yìn láti múlẹ̀ sáwùn mi ogun ọjọ́júmọ́ ní múlẹ̀ gbọ́ngùn mi lọ. ẹ̀sán kò yọ ọmọ àtúlẹ̀ ọ̀. gẹ́gẹ́ kábíyèsí ẹmọ dọgọ jọgọ jọgọ jọ ọpọ náà ni amọmọkú àṣeyẹ ẹsọkò yọ ọmọ agbọn ọyùn yọbí lọlú ọlọtún ẹgì ọmọ lérí ikú kogun gbogbo ọmọ kogun mi wọ ọmọ àbàtì ẹyọ ìkòyí rọgùn jà lọbẹyìn ìbọn jẹ.

ẹ wo ẹ̀ níta o ẹ sì ní jẹ tata ẹ ní fabọtọ ta jẹun ẹ wo èmi àbá mi ní kó dànù ẹ má kó mi dànù ẹ wo ìyà tí ń jẹ wáyé tó gẹ́ ṣé bá ṣe máa wá wò rèé tá a bá wá ń wò tá a bá ń sojú tá a bá lè tìpà mọ́ ẹrù kọ́ mọ́wọ́ ẹgbẹ́ wọn bẹ yìí tá a bá lè jarí mọ́ lọ́wọ́ wọn má fìyà jẹ wá wọn fi jà wọn rọmọdọ́mọ wa ẹ agídí la fi ṣẹ́gun alágbára ẹ já fagídí sí. ó sì fẹ́ jàjẹkù ìyá àparí ọlá ọ̀fẹ́ fagídí ṣẹ́gun alágbára ọ sì fẹ́ jẹ àmọ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè bẹ́ẹ̀ kẹ̀sì rèé ọmọ rẹ kéré ọjọ́ sàánú àwọn ọmọ rẹ. ẹ wo ẹ̀yin èèyàn wa èmi ti rí ọ̀nà àbáyọ. Ah, Elédùà ṣeun. mo ti ráwọn akọ̀yà tí ó bá wa gbẹ̀yànú nù yìí kódà ìlú ènìyàn fi yọ sọtẹnu rẹ. mi ti ra kọ ya. pẹ̀lú ọdún àbẹ̀ ní. máa ó jèrè jà láyà alẹ́mọ̀ rere bí eégún ìyẹ̀rú ọjọ́ ọlọ́fà tó ọ̀dọ́wọ́ ọ̀ní dàn ọlọ́lọ́jọ́ máa rí sí gíjọ́ ọyún ẹ̀lẹ́ o èdè ọ̀pẹ pẹ́mọ́ ráyè ìsọ̀rọ̀ ẹtí ẹ oko ẹ oko ọ̀rẹ́ rùfaran olúwọlé ẹran wọ́ọ̀kùn ẹ̀lẹ́ o ah, ah. <laughs> ayọ̀ni ẹ̀ ń bọ̀dẹ̀ tí ń bọ̀ gan-an. Eh, eh mo lẹ̀ ti ń bọ̀. ẹ ṣeun a ní ká wá jíjẹ lọ ni. jíjẹ lọ bá dìlé rí ó wá jíjẹ lọ kí wàá lóde tára rẹ̀ ń gbọ̀n báyìí bí ewì ojú omi ọgbọ́n <laughs> ara rẹ̀ má bínú. má bínú kọ́ nǹkan bí ọ ni ọ dáhùn tó o fi lórí láyà nínú ìlú wa tó o sì gbẹrù sórí tọkọ rẹ wá yan tẹ̀lé ọ lẹ́yìn ìbéèrè ni kò yá wa. Hmm? ìfẹ́ ni. ìfẹ́ ni. Mm bífẹ̀ ṣe máa ń ṣe èèyàn nù ìfẹ́ tó ya wèrè ìfẹ́ tí ń ṣe èrè ìfẹ́ ni òrè o bí ṣe dìjà rè o nígbà bá ya wọn là àtúndí àwọn obìnrin dákun dúró ná inú ìlú yìí ni wọ́n ti bí ọbẹ̀ lọ sí ń gbé ibẹ̀ lọ dàgbà sí ọ̀sìn mòfin ti bẹ́ẹ̀ nù lù wà bá ọmọ ọwọ́ àmọ́ àmọ́ orúfin ìfẹ́ ni lójú orúfin ó ti arákùnrin ẹ ǹlẹ́ orí ọ̀rẹ́ ru orí dorí ate kí wá ni òye sàràlú wa ní. ọwọ́ àfihàn ni lòun ò fi lórí ẹrù ni wọ́n fi lọ́rùn ẹrù ìfẹ́ iná ni ìfẹ́ ya wèrè ìwọ bá di kẹ́tẹ́kẹ́tẹ́ fún ẹ kò bẹ́ wude kò bẹ́ wude ẹ̀yin náà ó yẹ kẹ́yìn kẹ́yìn ọmọ nífẹ̀ẹ́ o. ṣé àmọ̀ para pẹ́fẹ́ sí èrè ìyá wa ló ń fi rẹrù bíi kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́kọ rẹ̀ yàn bọ̀ lẹ́yìn rẹ̀. ó ti dà ìjà ò sí ń bẹ̀ ẹ̀yin ọmọ yìí ṣe é rí orí tó fi rẹ̀ rù orí nìkan mo bá lẹ́jọ́ o. wọn ṣe ń tẹ́kí. èmi abẹ́ni lórí fèè tó kù jẹ̀lẹ̀. ìwọ́n kàn ṣe ń tẹ́kí. ṣé ẹ rórí un nígbà tó lórí lọ́rùn rẹ̀ lọ́rọ́ ti pẹ́yẹ kó rẹ̀ rù. kọ́kọ́ rẹ̀ ọ́ ṣe bíi kinní kó tẹ̀lé lẹ́yìn oh. ẹgbà orí nǹkó lọ́rùn rẹ̀. ẹ má pa ọ́. Ah! fi pa bó o. kò ní kú. ẹ má pa o. gbẹ́kun o wọn ní ẹsẹ̀ jẹ́jẹ́. orí nìkan ni ká ẹ mú kúrò lọ́rùn rẹ̀. wọ́n ní wọ́n ṣe ń tẹ́kí. ṣé wọ́n rí ọkọ rẹ̀ àtọ̀rìn ìwà ìyàtọ̀ ọmọ oko wa balẹ̀ jẹ́ yìí. ẹ lọ rè é dàpọ̀ máwọn ẹrú lágbàlá. ẹrù tó wá kọ̀ tó lóun òru ń kó ru ẹrù kórì rẹ̀ fẹ́ kán. ó ti tòjọ́ mọ́ lọ́sàn-án lọ́wọ́. ẹ ẹ ẹ ẹ ẹgbẹ́ ẹrù lọ́kọ̀ lórí kóòrù oníkóòrù ẹrù ń tẹ̀lé orí rẹ lórí èyí dandan ni kó sùsù ká ni kó fọ orí kúndó orí kúndó lórí kú ọ̀lẹ́ ọ̀yọ̀yọ̀yọ̀ gbé gbé gbé gbé gbé gbé. kò sí bàálẹ̀. gbé iṣẹ́ ó dàgbà dórí. ẹ̀yàdó gbẹ̀mí ara mi o orí mi orí mi orí mi àdá orí mi rárá tí o tó fẹ́ mi ṣẹ́ orí mi rárá fún ọ̀rọ̀ mi náà yóò gùrọ̀ kó tó yàn mí o orí mi á àdá orí mi orí mi àdá ẹ̀ẹ́dá mi á àpè ẹlẹ́jọ́ ṣẹ̀dá mi àpè ẹlẹ́jọ́ ara ló omi lọ́lọ́ yọ ni ewọ̀. ìrọ́lẹ̀ rẹ̀ ọ̀tá mi ń pa Ṣàngó ò lè parun ọ̀bẹ mu làgbà fẹ̀ hmm. n lè mu tíì débi tó yẹ kí n mú dékè lójú àmì ó ṣàyà bí ìpele ń jìnnà sí i á fún mi á rè pé àwọn ìjàpá wà lójú ọ̀nà tí wọ́n máa ń kọrin ilé ìyá máa ń jìnnà ọrùn máa wọ̀ òjò máa pa. kọ́kọ́rí jù bẹ́ẹ̀ lọ èmi ò délé kọ́wà kílẹ̀ mi ojú rẹ̀ bíi ìlàjì ọ̀run èmi ò délé ilé koko ní ti ọmọ ní gèlègèlè àdélé. gbogbo ẹ ló ti yé mi gbogbo ẹ ló ti yé mi. gòyè ọ ah, ah. àwọn èké mú gàgà kó gbé tọ̀ fún ẹ jẹ́ sọ tẹ̀mí mi kọ́kàn mi ó lè fún yẹ. ṣé tá a bá rọ́ọ̀rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ láàárẹ̀. ọ̀rọ̀ ah! àbáṣe èèyàn ló lè sọ lóde ilẹ̀ yìí pé mo ṣe wọ́n lóore mo ṣe wọ́n lóore mo tún ṣe bàbá wọn lóore ah, ah, mo wá pàdé wọn nídìí ẹmu àwọn ọmọ yìí wọn ò níbi tí wọn ò níran rè mo wá ṣe wọ́n láàánú tán wọ́n wá ní kí n lulẹ̀ èmi ò ní lulẹ̀ ah, àwọn yẹn wọ́n lulẹ̀ àṣẹ wọ́n sì lulẹ̀ wọn ò tún ní dìde àṣẹ èmi ò sì máa dìde wọn sáré. Oh. Oh. àṣẹ bẹ́ẹ̀ ni ó rí wọn ò mọ̀ ọ́ ni aláṣẹ kejì òrìṣà ọyá dìde ńlẹ̀ òjì àlọ́. bọ ẹni wọn ti wọ ọgbà rẹ ẹni ọgbàdo jáde wọn. ẹ ṣé tẹ́tẹ́ bá wá wọ̀gbà lẹ́rí òní lọ́bùsùn rẹ lọ́sùn ni ṣóò ní ká lọ́bùsùn rẹ kó wá lọ́sùn ni. ṣé èwe mo ti fẹ́ di ṣílẹ̀ wọ̀ ṣé inú ìyàwó mi kọ́ mọ wà ní. ìyàwó rẹ bíi ti bò ó ṣé yẹ̀wù rí òwà rẹwà dé lè lọ ni ó yá dìde dìde já lọ. ọrùn ah! tí mò ń gbọ́ yìí náà jẹ́ kí n máa mọ̀ pé yẹ̀wù mi kọ́ ẹ̀ àbúrò àyìn ó yà ìjàkùjàkù àwọn jàǹkáwò. yín ò ní bí iná ah. dìde ńlá. Ah, wà á rọra ara mi. pẹ̀lú ọkọ mi. ṣé bá ti wá dénú ilé mo fẹ́ sùn. ó o bẹ́ẹ̀. àmọ́ wọ́n wẹ̀ kí n tó sùn. ó tó sí ọ ó tó sí ọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ rọra jẹ́ a lọ. ó yó. ó yó. kí ló mú tó fẹ́ pé orí ẹ̀ yò pẹ̀lẹ́. yàrá ọ̀dọ̀ mi là ń lọ báyìí. ibẹ̀ là ń lọ ibùsùn rẹ̀ nu kó lọ fẹ̀gbẹ́ lélẹ̀. ṣàmọ́ rọra wọ́n dà mí orú múnú ilé o já lọ jẹ torí mi ò mọ irú òbúrọ tó mú tó fi mọ náà yàrá ẹrù ìnà báyìí. Hmm? èmi kẹ mhm. èmi wo ìmọ̀ ọ̀nà yẹ̀wò oh. mọ̀ mọ̀ ọ̀nà yẹ̀wò nígbà tí wọ́n bá mọ̀ ọ̀nà ẹ̀rù rẹ̀. kódà ibùsùn. Ah. rọra o pẹ̀lẹ́. ṣé orí ibùsùn mi náà lórí gbàkúgbàkú àti nǹkan gómi lẹ́yìn mi. ẹ wá gbà mí ṣàmùdọ́rùn tó mu ni òjò mọ̀ kò rí ibùsùn rẹ ló wà wò dákun mọ́ ru èmi lẹ́jọ́ torí mi kan ni mo rọ́ ní tó mu oorun ní ọ̀sán. kí a máa sọnù ọ. pé kí ni. wọ́n lórí ọmọ ibùsùn àtàrí ọmọ ibùgbé wọ́n yóò wá ọmọ ibùsùn lórí ìbátan rẹ̀ èyí tó bẹ̀ ṣe látọ̀. ó gbìyànjú sí náà ò lè ṣe jù báyìí lọ ni. ọ̀ya bá a sọ̀rọ̀ òní. jẹ́ n fi àyè gbèsè yín lẹ̀kùn. kí n wá sùn tì ọ́ ń bọ̀. yàrá yìí o sùn wọ́n sùn láàrin o. kọ́ra ń gbé ìrọ̀rí. tí gbàgbé iṣẹ́ ó dàgbà dórí ẹni àwí bó bá gbọ́ ó gbọ́ fúnra rẹ̀ òkété fìjà sẹ́yìn ó káwọ́ mọ́rí ìgbẹ̀yìn ló ń dolókù àdá ààyè kan pa. <gasps> ah ọ̀run tamọ́kọ gbọmọ jásí. Hmm. ìbéèrè àgọ̀ ó ṣe fún ọ ọmọ ọláòyè ṣé bọ́ni tó ọmọdé bá ń gún yẹn rú àgbàlagbò gbọ́dọ̀ máa ro kàyẹ̀pẹ̀ ó sì mú mú mú débi pé o màmú dọ́rùn tó fi mọ̀nà lé mọ́ ah ó ṣe fún ọ o. èmi ìwọ kọ́. awani yín òdélé ẹlẹ́bà tún yẹ́rìí ètè nígbà tó ti ń dà gọ́gọ́gọ́gọ́ lánàá ọ mọ̀ pé láńlẹ́yìn rẹ̀ padà lẹ́yìn náà ẹ́n ti tiẹ̀ dùn méjì ń bẹ̀ ojú pé ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ ọ jí bẹ́ẹ̀ olóko ń roko olódò ń rodò ọ wá ń ra fún ọ. ẹ ṣé yín mo sùn ìrà rẹ léèrè. <sighs> ayé agbájú tí mádàlúbọ̀ṣà káhéré hmm. ah! èmi làwọn ẹlẹ́nu rúnrún wà ń yọnu ṣọ̀ṣọ̀ṣọ̀ sọ̀rọ̀ rẹ̀. Ah! ságbà gidi ni wọ́n hmm? ságbà gidi ni ọ́ òdìdí balẹ̀ ilé tó náà yá ń lé títí títí o dẹ̀ mú àmúyọ́ tó fi mọ̀ náà lé ságbà gidi ni ọ́ òdìdí bá lè lé ó mọ ògùrọ̀ yó tán ó wá sorí sadilé à ó ṣe fún ọ. wo àwẹ bí ó bá tún ṣe rí ẹjọ máa rún. ó ṣe ó ṣe. ẹ ti jí ẹ ǹlẹ́ o ẹ kú ojú oorun dákun ṣé ìwà ló rò pé òwú lójú ara ẹ̀hún torí mi mọ̀ pé ọkùnrin gidi kan ò ní wúrú ìwà tó wù lánàá bẹ́ẹ̀ ṣe ń tí ò lọ́jọ́ ọ̀la ó sì máa mú dọ́rùn débi pé fọwọ́ rálé ò tó wọlé wa kódà. ìwà lóye ṣé mo lè bí ọ̀n béèrè kan mo ń gbọ́ dákun ṣé wọ́n mú mi wọnú ilé ìwà ni àbí mo fi ẹsẹ̀ ara mi rìn wọlé wá fúnra mi. irin lórin lójú ara ẹ bọ́n ti rìn inú tó ń fẹnu gbolẹ̀ tó ń fẹnu gbògiri o tó wọlé wá báwọn ọkùnrin gidi ṣe nínú ó ti dà ó ti dà ọ̀rọ̀ rẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni. ṣé ìgbà tí mo wọlé wá ṣé lé hmm. ara mi ni mo wọ ní àbí mo wọlé òun lè lọ. ẹlẹ́jọ́ ni ọ èmi ò bí ẹlẹ́jọ́ òṣì ní tó bá wù ọ́ kó fẹnu ẹ̀rọ ní tèmi mọ̀ ni pé ibi tó tọ́ sí rẹ láti sùn lánàá ló sùn mọ́dún bó bá wá di lọ́la ó lè kọ́rí ilé ẹmu àbáàfin kó ló wá ẹmu ọdún pẹ́ di kábíyèsí. Hmm. ó tọ̀nà sọ mo dúpẹ́ lọ́wọ́ rẹ. ṣùgbọ́n o sórí lè tó o ṣe yìí. kí mo ṣe. ìlú òfin ṣe ìdágbére kú òun ilé mi. kí ló dé. èmi mọ́lá òye èmi ọmọ àjẹbí ọ̀rọ̀ yọ ṣẹ̀ṣẹ̀ èmi ọmọ tí wọ́n fòdìdí ọjọ́ kan bí àbọ̀jọ́ wọn ebi bàbá ẹlòmíì. ẹ dákun ọtí tí mo mú sọ̀rọ̀ pé mo mú ọpọlọ mọ́ ni. kódà o ò mú mọ rárá bó bá wa mọ ọpọlọ mọ o sùn òrìṣà ọ̀tún ní jí lásìkò. Eh, eh, ah. ẹni kíni kíni. èmi ò ní nà kí ni n ó fi lúlù rẹ ṣe èmi ó máa tó jọ̀wọ́ mi yá sórí ikú tí ó pa dọkọdọkọ ń bẹ lábẹ́ ẹni ikú tí ó pàgbẹ̀ ń bẹ lọ́rùn ebè ikú tí ó pọdẹ inú àpolówà èmi ò fọwọ́ mi lọ ọmọdé rẹ búròkó o bojú wẹ̀yìn ọmọ kò jọkọ lórí eré ta. a ní ẹ̀ṣọ́ mi ẹ̀ṣọ́ mi sẹ́ẹ̀. kí n sọ bí bó o. ń bolo ti rẹ́rù. Elédùmarè mo ní jẹ́ ń bẹ̀rù ìyá o tá ń lẹ́rù. mo tiẹ̀ jẹ́ pàjà lọ lẹ́rù àmì ẹ̀ ṣàṣọ mi náà bẹ́ẹ̀ bá ṣọ mi mọ̀ ṣàlàyé rẹ̀ fún yín ẹ̀ ṣọ mi ọ̀hún mi. rẹ̀ súnmọ́ àyìn. mo rò pé ẹ rántí àpàtì dáadáa àpàtì tẹ́ ẹ fi ṣe ọmọ yín yàwó wá sọ́dọ̀ mi nù tẹ́ ẹ sì ti lù kí fan kí hàn forí sí i àwọn àmọ́ bínú pé ńgbà mọ́ dá padà kò sílò àti fan bẹ́ẹ̀ ayé mi ò sí ẹ mọ̀ pé lẹ́kẹ̀ẹ́ òní járó náà kí wọ́n ṣàkópé mọ́ ọ̀rọ̀ mi ti yé yín lójú tètè bá gbé àpàtì rẹ̀ wá torí pé n ò fẹ́ gègùn rẹ̀ ẹrù rẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ èmi ló dé nígbà tí fọmọfọ kọ ewu ń tẹrù. ẹ wo ẹ má béèrè tó dé lọ́wọ́ mi o n ò fẹ́ kẹ́ ẹ fojú sunkún rẹ̀ ni mo fi tètè bá yín gbé wá. Ah! ẹ má kọ ha bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí èmi ò fẹ́ yàwó mọ́ o ṣé wàá rí kí ọkọ kọ́ má bàa dọ́kọ́ mọ́ ọmọ yín lọ́wọ́ inú jẹ́ tètè bá gbé ẹrù rẹ̀ wá ṣé rí bí ọmọ yín bá sọ abẹ́ òrùlé mi lónìí bọ́ bá sọ ṣé ọba jí láàárọ̀ ọ̀la bá mi lójú pọ̀ alákejì ní. Ah! ẹlẹ́dàá mi kọ́ ẹlẹ́dàá mi kọ́. Ah! Eh, eh, ẹ̀wọ̀n kò tí ì lò ẹ̀yìn kọ́ lẹ́ẹ̀bì ṣé ẹni tó bá padà dé hà tó bá ṣàlàyé fún yín àgúnlá bàbá tó dé tí ó ṣàlàyé fún yín àgún tẹ̀tẹ̀. a mo dáràn. ẹ wo ìyá wa lódodo ọ̀rọ̀ dé ká sọ fúnra wa tó bá ti padà dé ẹ má jẹ́ ó délé mi mọ́ o tó bá gbìyànjú àti padà wá yóò dáa kẹ́ ẹ ránṣẹ́ sí gbogbo mọ̀lẹ́bí ẹ pé ẹ fẹ́ sìnkú rọ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni ó ṣe wà ní. mo dáràn mo dáràn. ẹ ah! wọ́n eh! lọ yé wọ́n lọ yé. kò gbọ́dọ̀ dán ọ lóhùn bẹ́ẹ̀ ni tábẹ́ dán ọ lóhùn ọmọ àlè ni. ìyá wa èmi ti ń dúró mò ń retí irú ọjọ́ òní tẹ́lẹ̀ mo ti mọ̀ pé yóò wáyé béèyàn bá ti bí ọmọ tẹnu ọba ti ka a mọ̀ pé aṣọ òní karú ọmọ bẹ́ẹ̀ àmọ́ o máa dúpẹ́ lu Elédùmarè tẹ́lẹ̀dá rẹ ni ó jẹ́ pé ńlá ni kò sí ńlá lẹ́tẹ̀. tọ́bẹ̀ jẹ́ pé lójú gbogbo ará àdúgbò ni wọ́n ti gbé ẹrù ọmọ rẹ wá ah! ọba máa ń tó ṣe tí lè fi jó ìyá ìyá ìyá ìyá tó bímọ ìyá wá gbọ́ o ẹni ọlẹ́rù yìí ránṣẹ́ sí i bẹ́ẹ̀ bá jọ súnjẹ ni ẹjọ súnjẹ bẹ́ẹ̀ bá sì lọ gbẹ́lẹ̀ kótókótó lẹ́kùlé tẹ́ bò mọ́ ni ẹ lọ bò mọ́ ẹrù eléyàwó gbọ́dọ̀ wọnú ilé tèmi ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹ wá pera yín ẹ pé birikoto ẹ pé birikoto ẹ pàtọ́pọ̀ kó mi bà lẹ́rú ẹ pé birika báyìí báyìí ẹ bára yín sọ̀rọ̀ kẹ bára yín nìwọ kọ́ gbọ́dọ̀ wọnú ilé tèmi o eégún rẹ̀ gbọ́dọ̀ sẹ́nu lé tẹ́gùn ọba sẹ́nu lé tí mo wá dé tí mo dé tí mo bẹ́yìn méjèèjì ìkánú ẹ̀yìn méjèèjì ah ee. bàbá àwà bàbá àwà ah ẹlẹ́dàá mi àbírú ohun ọ̀sán tí kò kún kó báyé ewu rí báyìí abẹ́ rẹ̀ rù abẹ́ mọ owó nǹkan ẹ bàbá wa ah! ọ̀dà ọ̀dà o ọ̀dà ọ̀dà. Alápótí ẹ̀mí agbórí iyeye ṣe bí ọba. ẹ kábíyèsí mo ní ṣé ṣe pé tó le ni bàbá wa láàfin pè é sí. nǹkan tó le bò ó bí nǹkan ìjayà kan nù nǹkan ìjayà níwájú alágẹ̀lúwà níwájú òkú bàbá yèyé ọmọ àdábà ní ọmọ àkóbá òde gbàmígbàmí òyàgbẹ́ ẹranko lé ní ibò yọ̀lẹ̀ nǹkan ìjayà níwájú bàbá. torí ọ̀rọ̀ tó bá ṣẹlá lájú ẹ̀ tára agodo ń palẹ̀ mọ́ tó lógo bí orí bí sùn ó yẹ ká rẹ dé ọmọ pé nǹkan ń bẹ. ó tèmi rò ó ní láti jẹ́ pé bàbá ń ṣàfẹ́rí àwa tí ó fi sí ìgbèríko hmm. mo fẹ́ rí wa òun ló ti fi ayé ojú sí. ẹ ọ̀dà kábíyèsí ẹ arántí pé ọba kìkìnní kan rájò bẹ́ẹ̀ bá ń lọ ẹ káwọn àjòyè díẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yálà ìjòyè ológun yálà ìjòyè tí ń ṣèlú tí ń bọ́ bá ṣèlú bí n bá wá mẹ́yìn òjòyè dání bí nǹkan bá ṣẹlẹ̀ ń lù ú ta ni ó mójútó. à ń pẹ mẹ́mi lọ ṣùgbọ́n síbẹ̀ náà ẹ sáré pé ọba ń gbó sáré ẹ lọ́ọ́ wò kí ni ń bọ̀ lójú ọ̀nà kí làwọn òjìji ẹ lọ́ọ̀kan ara ẹ̀ náà ni. ọ̀dà bó bá bẹ́ẹ̀ ọ̀tàlélógún ìwúlẹ̀ wọ́n tẹ̀lé mi. àmì àṣẹ àmì àmì àwọn ni wọ́n tẹ̀lé igbó àwọn ni wọ́n fi mí sórí àpèrè yìí wọn ò ní dógún tì mí bí n bá gbẹ́sẹ̀ wọn ò bá mi gbé bí n bá fì síwájú wọn tẹ̀lé mi lọ ẹ̀yìn ìjókòó lé àwọn tí ó tẹ̀lé mi lọ. ẹni ṣubú ìpínlẹ̀. bẹ́ẹ̀ bá di méjì ogun adèjì. Thank you. ìkòkò forí sọ́ọ̀gì ìkọ́kì ikọ̀ bọ́lá ìkọ́kì ikọ̀ mẹ́jọ lọ́nà bàbá dé òde ọ̀yá o. èṣù wo lórí kèké jésù ìlú ìtẹ́ ṣíṣe tó fi sáré sáré sáré títí tó fi kú àbí ìtí ọmọ ọlọ́wọ̀ ṣe tẹ́ ẹ fi fi igbá burúkú bomi fún mu àbí ìtí àgbòmọ̀mọ̀ ṣe tẹ́ ẹ fi forí rẹ̀ tẹ́ ẹ fi kó fáìbọn ṣọ́ọ̀lù fẹ́ kí n ṣe láàrin ìṣẹ́jú kan tó o dá mi lóhùn tí mo bí ọ olórí orí kú ọlọ́run rẹ kí lọmọ mi ṣe lọ́wọ́ ẹrú mi ìbéèrè tí mo bí ọdún kí ló ṣe. kábíyèsí ẹ dákun adéwòlú ni gbogbo ọgbọ́n tí mo sì mọ̀ pátápátá mo ti dá n ò rọ́nà àbáyọ ni kódà aláwọ̀ olú ìméjì ọ̀tọ̀ọ̀tọ̀ mo pè kò sí kankan tó rọ́nà àbáyọ náà nígbà ó sì pé òun ràn lọ́wọ́ ó dára ọmọ ta mi mo bá fi gbé fún ẹ̀dá pẹ̀sà mi ọ̀rọ̀ ọmọ mo ṣe kábíyèsí. ọmọ mi ṣòdodo. adéwòye ṣòdodo. orí ilẹ̀ burú orí ìjà rẹ̀ burú orí ẹbí yìí dàrú ìgbà tó mọ̀ mi ṣòdodo ló fi jẹ́ kó kú ah, ó ṣe jẹ́ kó ọmọ mi dákẹ́ kó o wá kan létí bí bá wá dé tí mi ò bá wá jí ọmọ mi dìde táwọn alálẹ̀ ò tì mí lẹ́yìn tọ́mọ mi tún dìde ìgbà yìí tó bá wù ọ́ kó o wá ṣe fún mi ó wá jẹ́ kó ọmọ mi ọmọ mi ẹ̀rú lásán lásán tẹ́wọ́ ó gbọ́ ọmọ mi lé lọ́wọ́. Ah, ẹ dákun kábíyèsí ẹ foríjì mi àṣìṣe ológun ẹ dákun oníṣègùn ẹ̀mẹ́ dákun. òní ni kò ní dọ̀là ah. òní ni wọ́n jẹ́ kí sẹ̀mí rẹ̀ dúró. wàhálà ni. Hmm. tí mo bá bẹ́ orí rẹ̀ fọ́gùn lọ́jọ́ méje òní kó o nílò kí n ṣe alápótí ẹ̀bí tẹ́bi mọ́ lẹ́yìn ọ̀fìn lọ́jà ni mo wí bẹ́ẹ̀. Ah, kábíyèsí ah, wàhálà ti ṣẹlẹ̀ o òkú ti dé báyìí kábíyèsí kábíyèsí ọ̀làdúnjòyè láàrẹ òní ó yẹ o. èrò yàwá wò ó. ọ̀làdúnjòyè láàrẹ òní ó yẹ o. èrò yàwá wò ó. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò yàwá wò ó. èrò ya èrò ya bàbá mi èrò ya. èrò yàwá wò ó ẹja ń pa máa jó ẹja ń pa máa jó ẹja ń pa máa jó ẹja ń pa máa jó kòkòrò ń jẹ ọ́ látẹ́sẹ̀ ọjà ń pa máa jó sinmi ní àfàìmọ̀ kára ó le. orúkọ mi ni páàgùn. Ah, ìdámọ̀ ṣe ni o kí mo wá ṣe ní ìgbà. páàgùn oh! ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ní ìsìn kí lọ́nà àbáyọ. kábíyèsí ẹ̀ mọ́ bíbí wọ́n ní etí ọba ní etí ọba lóko èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ ó yẹ ká ìyá mọ́. ìrèké òní bùgbé ibi gbogbo nílé ọdẹ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 ìrà kì í retí gbẹ́gẹ́dẹ́ ọ̀pàpà parada ọ̀yà parada. ní àyè. Akíndínkù. Fúkànù wọn ló jẹjẹ. Bọ́ọ̀lì lọ́dẹ̀. Tẹ́ bá gbèsè bàtà méjì nínú amú ẹ wá rí.

òun wíru kí ló bá fi yùn ṣe. mo fẹ́ dán ògùn wò lára wọn ni. ọ̀dà ògùn wò lára mi. ẹ̀yin dán ògùn wò lára yín. kí ló ń ṣe kí wọ́n ṣe. èyí tẹ́ ẹ ṣe iná ni ẹnu yín pọ̀ o. gúlùgúdú mo fẹ́ jẹbọ àkàlàmàgbò mi dé mo fẹ́ jò kọ́nàkọ́nà àbí ṣetán ó fẹ́ ṣojú rondo sẹ́yìn ó ṣetán mo fẹ́ jẹ ọ bí o. mo máa ń fa ní àlejò dẹ̀dẹ̀rìn afọ́fù gbé mọ àwọn bàfí tó mú wá sàfihàn aláàfin tí ìwọ ọba lójú lọ́sùn lọ́dún lọ́dún kékeré ìwọ àtàlejò rẹ àwọn ayẹ ga yín. olórí ibú wo ni pariwo lẹ́gbọ̀n mi lórí mẹ́wọ̀n ṣẹ́yìn lolórí ibú tẹ́ ń pariwo mọ́ ẹ̀gbọ́n mi sẹ́ olórí ẹbí kò sì lọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀ yóò bá bàbá yìí. sórí bàbá ìwà dàrú ni ó bọ̀ kú bàbá mi ní ìsìn ah. bàbá mi lọ́mọ̀ kú. sábàlẹ̀ yóò fi hàn sí sẹ́yìn obìnrin lásán làṣà àtẹ̀yìntàn lẹ́ẹ̀fì èmi mú. èmi obìnrin èsì ọmúrèrè á balógun kí ni yóò sì bẹ́ẹ̀ náà. onílé náà o onílé náà o àgbẹ̀ ìdìbò akọ́nìjọba ẹni pípé àfihàn ìdìbò ẹni pípé. ìwọ ìwọ ìwọ lójú ni wọn fọ wẹlẹ ní. ìwọ bọ́ọ̀lù àgàjà wọn fọ wẹlẹ. ìwọ lójú ọdún kọfà. olùkọ́ kọfà. sẹ́mi wúlò ìwọ gbádùn ẹ̀ẹ́dì gbádùn. bọ́ọ̀lù oníjà ọmọ kú ọmọ kú bọ́ọ̀lù oníjà ọmọ sà ọmọ sà bọ́ọ̀lù oníjà ọmọ òrùn bá bá gbẹ́dọ̀gbẹ́dọ̀ èmi dé o kẹlẹkẹlẹ orí omi tí dẹrù béèyàn ogun dẹ́ ń gbọ́ràn dẹ́ ń gbọ́ràn. orúkọ mi ni páàgù ajífọ onígbọ̀ọ́rọ̀ agbíjì kẹlẹkẹlẹ orí omi tí dẹrù béèyàn. èmi àbẹ̀ ní ọmọ òdùtá ìbínú dá lóun wò wájú rẹ̀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 àbí kẹ́ ẹ lọ rè sọ fún ọba pé mò ń bọ̀ wá o. mo mọ̀ náà. pé mo wí. kí ni. pẹ́rù yín ni. àwa wo. ẹ̀yin aláìní kan ṣe ni aláìmọ ohun tó kàn tó lóko tó lódòrodò tó ń fàárọ̀ kùtùkùtù ayé rẹ̀ tó wọ́n fi ń tọpasẹ̀ obìnrin kì í. ewu bẹ́ẹ̀ ṣe mọ́rọ̀ lẹ̀ ibi ń tì. ó lè já máa fọ́ra wa ká máa lára wa kí n máa la jẹ́gbẹ́ mi ọ̀ràn kí n wọbẹ̀ kí n mú kọ̀ǹkọ̀ mi kí n lùlù rẹ̀ wò ní ìlú ya. ẹ fà wọ́n sí bàbá ẹ̀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 mọ sanwó akáké mọ sanwó ejigbẹdẹ mo ṣe mẹkú ara gbọgbọlẹ mo ti pààrọ̀ ọmọ asán. lóògùn ọ̀fẹ́ kí bàbá onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ ti máa dùn joyè onílé owó. màmá màlá dẹ́rù ẹ̀ ti tán.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 ẹ̀yà rẹ̀ nílé owó orí. tí àdúrà mi bá ti gbà tán lórí ẹ̀gbọ́n ṣàwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo ọmọ kọ̀ọ̀kan. tádúrà tèmi náà bá ti gbà tán má ẹ̀ káwọn tó máa ń ranjú mọ́yàwó níyàwó ranjú mọ́yàwó. gbà tí mo wá ń ké pé wọ́n lọ́rùn mi ò bá jàre gbọ́ àdúrà mi. Má kọ̀ mí sílẹ̀. Àyànfẹ́. Stop calling me Ayọ̀fẹ́. Ayọ̀fẹ́ ta ni? Ìwọ ni létí tó ń gbàròyé ọmọ ẹ̀dá. ẹjọ ẹ wò mí ṣé mi ò dá tó lọmọkùnrin ni. mo ní àìdí àkànṣá. ẹ àbí bíi pé mi ò gbọ́ ọ̀rọ̀ tó ń sọ yìí ọkùnrin ọlọ́run ọba màgbà wá lọ́wọ́ àwọn ọkùnrin yìí.

Oh, Who has time for three years negotiation? Do you think you have a life with this? Tí feel like travel kọ̀ lélẹ̀. Tọ́mà ti love, my only daughter. Ẹ̀ tó kó máa lọ. Hey honey, come back, come back here. Níbo ló lọ? Wo jẹ́ kó bá mi wo, sori bó I don't ever want to see you set foot on these premises. So, pé you like it harder then would have fún much harder. mi ò fẹ́ rí ìwà àti but I still saw you frolicking with her in the lecture room. frolicking Or a ṣoṣo tó You never mi ò ní ẹ̀bà fi ẹ́ sílẹ̀ mọ́ kó mi má We urgently need a heart valve uh, replacement surgery for her. For her. Bá mi wò láwo Coming soon on Okiki Premium TV. bí òwú àrèmọ bí òwú àrèmọ bí òwú.